الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا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 وكل بدعة ضلالة الحمد لله رب فرعون أبا سبحانه وتعالى إليه في عنور الكتاب على سنته وعنه ọjọ́ kẹtàdínlógún nínú oṣù ṣàbẹ́ẹ̀ ẹgbẹ̀rún ọdún tàbí ọgọ́rùn-ún ọdún mẹ́rin mẹ́rin dín ní ogójì hijrah Nabi Sallallahu Alaihi Wasallam. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Pẹ̀lú àná ọlọ́ọ̀wá Subhanahu wa ta'ala. A máa tẹ̀síwájú nínú kìtàbí Àdàbí Mufrad, Ìmáàmì Bukhari, Rahimahullah Ta'ala. Ibi tí a bọ́rọ̀ náà dé, ẹnu ọ̀nà àbáwọlé táwọlé sílé ni ní báwo làálì báwo làálì ojú ọ̀nà ẹ̀sìn sọ nípa ẹni tó máa ń ṣe pé nínú ìbẹ̀ lọ́rùn elépè ọjẹ́ ọgọ́rùn-ún tàbí mẹ́rìndínláàdọ́ta báwo làálì wọ́n ní ẹ̀dá kan àti àyín

tí ká ṣọ́ra pípé ẹni tí pè rẹ̀ bá pọ̀ ẹnso sálámù sọ nípa rẹ̀ ẹ̀ńtọ́ ya ilé pè wọ́n ní hadathana Sa'id ibn Abi Maryam wọ́n ní Sa'id ibn Abi Maryam hadathana ọba wa sọ̀rọ̀ wọ́n ní sọ pé Muhammad ibn Ja'fari wọ́n fún wa nírò wọ́n sọ yìí pé Zaid ibn Aslam akhbarani ìyẹn náà fún mi nírò yìí fọwọ́ alásọ̀dọ̀ ọ̀hún mi dàrídà ọmọ ìdarí dáadáa ló ń gbọ́rọ̀ yìí látọ̀dọ̀ àbí dàbdà radiyallahu anhu qal ìhun tọ́tọ́ ni wọ́n là nẹ́bí sallallahu alaihi wasallam sọ wípé innal la'anina àwọn elépè la yakununa yawmal qiyamati shuhada àwọn elépè ò ní jẹ́ olùjẹ́rìí. níjọ́ gbé dàlọ́ kìyàmù wọ́lá ṣùfàá àwọn elépè wọn ọ̀dẹ̀ ní ṣùpẹ̀ níjọ́ gbé dàlọ́ ndị ká má gbàgbé pé nínú àwọn ipò tọ́ga àdídì ìjà àdídì oyè three sixteen ọgọ́rùn lẹ́yìn jíjà nẹ́bí a rí i pé ipò ṣùhádà wà bẹ́ẹ̀ àwọn ẹni ẹ̀rí nínú sọ́ọ̀tù lùfàfíhà nígbà tó lọ́wọ́ sọ pé ìdínà sọ́ọ̀tù lùfàfíhìm mo wà dúró sójú ọ̀nà tó dúró déédéé sọ́ọ̀tù lẹ́dínà ní àmúta àléhìm ojú ọ̀nà àwọn ẹni tó ṣẹ̀dára fún nínú nàbí yìnyínná nínú àwọn ànábì ọlọ wọn sì di pínyìnà àtàwọn olódodo tó ń tún máa ń gba òdodo wọn ṣùhàdá àtàwọn ẹni ìjẹ́rìí wọn sọọlì hìn àtàwọn ẹni rè á lè wí ipò tó ga ni ẹni tó bá wá yẹlé pé kò lè rí pò yìí ẹni tó bá máa ń ṣe pé. àgbọ̀ yẹn hadith yẹn ọmọ ẹ̀ máa ṣàlàyé fún wa yìí pé àwọn elégbè wọ́n á hẹ́nẹ̀ fún ọ níjọ́ gbé dàlẹ́ á ní ẹ̀kúnú shuhada wọn ò ní jẹ́ ọjọ fáwọn ọjọ́ tí wọ́n lè jẹ́rìí pé àwọn ọ̀rẹ́ ń ọba ń kọ́ wọ́n mú àti bí àwọn elépè wọ́n máa ṣe léwọ̀ fún ọ wọn lè sì níjọba ìnáwó ẹ̀yà máa fáwọn ẹlẹ́sẹ̀ nínú àwọn ọmọ ìyá wọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí tí retí ìṣìpẹ̀ àbáwọn alásùnmọ́ wọn àbáwọn míì tí wọ́n níwọ̀ lọ́rùn wọn tán lè ṣìpẹ̀ wọn. báyìí á wàá mọ àwọn wo ni ṣùhádà àwọn òní wọn pè ní kíni ọ ṣùhàdá oríṣi ọ̀rọ̀ lọ́wọ́ nípa àwọn ṣùhàdá àrífàdíìsì kan tó ní márùn ni wọn yàtọ̀ sí. Si, èyí táwọn ti mọ̀ tẹ́lẹ̀ yìí pé ẹni tó bá kú sí ojú ogun ẹ̀sìn wọ́n tọ̀ ń kúkú jẹ̀rì. wọ́n ní anabi sallallahu alaihi wasallam ó dìde bí àwọn sàhábà lérè pé ṣẹ̀hídà kálẹ̀ e ń pè ní ṣẹ̀hídù láàrin yín gan-an àwọn olè máa ń sínrò pé ṣùhàdá ni wọ́n wọ́n wá nílò òjijì ọlọ́run ẹni táwọn wò pé ó kúkú jẹ̀rì òun ni man qutila fi sabilillah fahuwa ṣẹ̀híd ẹni tí wọ́n bá pa sójú ọ̀nà ọlọ́run irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kúkú jẹ̀rì gbàdúrà wíwẹ̀ fún anabi inna suhada ummati idan lakọlẹ tọba jáde pé ní tọpa sójú ọ̀nà ọlọ́run ọba nìkan so òun ló kúkú jeri. ajáde pé àwọn jẹ ní ìjẹ́rìí yẹn wọn máa kéré nù ìjọ mi nìyẹn wọn á fi òjíṣẹ́ ọlọ́run sallallahu pé ọmọ ni àwọn wa ni ṣùhàdá òjijì ọlọ́run tún ọ̀rọ̀ wọn yẹn sọ. ìgbà àwọn tó kúkú àwọn ẹni tá a lè gbé lẹ́nu ìjẹ́rì mọ̀n kó ti làbí sabilillahi fahuwa shahid. ẹni tí wọ́n bá pa sójú ọ̀nà ọlọ́run ẹni ẹ̀rí ni ẹni tó máa jẹ́rìí àwọn ọ̀rẹ́ sí ọlọ́run ni pé wọ́n jíṣẹ́. ní ọ̀pọ̀lọpọ̀ náà sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasaqa litakunu shuhada ala an-nas wa yakuna ar-rasulu alaykum shahida. aláwọn ní bá a ti sẹ́yìn ní ìjọ ọmọ ọ̀gá ọ̀bẹ̀rẹ̀ nìyẹn kẹ́mi lè jẹ́ olùjẹ́rìí nítorí kọ́ bá jọ́ mi alẹ́ kẹ́yàmà wọ́n á ké sí gbogbo àwọn ànẹ́bí ọlọ́ọ̀ sẹ́mọ̀ yìí báyọ̀ sọ pé wọ́lá nẹ̀sì alánà lẹ́bí na ọ̀rùsílà ilé ìdím wọ́lá nẹ̀sì alánà mọ́rùsálì àwọn tá a rẹ́ ní sí àmàbí wọn léèrè sísá àwọn tá a rẹ́ sí wọn sọ jíṣẹ́ wọ́lá alánà mọ́rùsálì àwọn tá a sì rẹ́ náà àtùmàbí wọn léèrè. níjọ́ yẹn wá nìyí gbogbo àwọn ọjọ́ tí wọ́n jọ́ mọ́lẹ́yìn ànẹ́bí kọ̀ọ̀kan tí wọ́n bá mèrè pé sànẹ́bí yìí jíṣẹ́ wọ́n á fẹ́ sàtàkùn. àwọn tó máa wá jẹ́rìí jọ yẹn làwọn onígbàgbọ́ òdodo àwọn ọmọ mi ni wọ́n máa béèrè pé bóòlù ẹ̀yìn ṣe wọ́n bẹ́ẹ̀ ni ìdíjọ́ ọlọ́run òde ti gbọ́ wa ẹ̀wọ̀n sọ́tò ṣọ̀hárà ìsáàlà mẹ́mẹ́ bẹ́ẹ̀ náà ìsọ́ọ̀lì mẹ́mẹ́ mẹ́mẹ́ ìlóògùn mẹ́mẹ́ mẹ́mẹ́. wa jẹ pẹ̀lú wọn dáná sàlám ti sàlàyé fún wọn. òjijì ọlọ́run ní bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n bá pa sójú ọ̀nà ọlọ́run ọba àlùwà ṣàhìn jẹ. wọ́n mọ̀ máa dàbí ìṣẹ̀bí ilẹ̀ ńlá ẹni tó wá ṣe pé ojú ọ̀nà ọlọ́run ló wà ó dẹ̀ kú síbẹ̀ ṣe pé wọ́n pa látàrí tí wọ́n lọ jagun wọ́n dẹ̀ sì kú sọ́nà mi wọ́n ti lọ yẹn wọ́n yẹ ti rárá àlùwà ṣàhìn ẹni ẹni tó máa jẹ́rìí ńjọ́ yẹn ńjọ́ gbé dàlà ẹ̀yà wọn. inú ẹni tó tún máa jẹ́rìí ńjọ́ yẹn wọ́n máa mọ́ tàbí tọ̀ọ̀rọ̀ ẹni tó bá kú sínú ìgbóná. ìlú àgbà olóde ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká kéèyàn mú ẹrú kó fi wọ́n gbogbo ìta káàkiri. ṣíríkù lélẹ́yàn àbí kéèyàn sọ ìmọ̀ àbí èèyàn máa máa kọ́ láti sáà sáà síwájú ilé. wọ́n ní kí ló dé kí gbóná fi má ṣe kí ni ó fi má wọlé. àìdó déédéé ni o ètè béèyàn ní wá ìtọ́jú tọ́lá láàfíà lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ ń pa ìgbóná tábà ṣe ìtọ́jú yẹn títí tó ń tọ̀hún bá padà tọ̀ ní ẹ̀bẹ̀ lọ tó padà kú lórí ìgbóná tó mú yẹn wọ́n wọ́n ṣe é ó ń tọ̀hún kúkú jẹ ó dẹ̀ sì wá máa wà ní ẹni tó máa bá jẹ́ níjọ́ bí nàlẹ́ ẹ̀yà wọ́n mọ̀ ikùn rẹ̀ ló ń ni láàbù ihun tó yọ lẹ́nu ikùn ni ọwọ́ ajáde láyé bẹ́ẹ̀ ọgbà ṣàhìdì ẹni ẹ náà ẹni ẹ̀rí ni yọmọ kẹyàmà bákan náà wà ẹni tó bẹ̀rì sínú omi èèyàn ní retí rẹ̀ kájẹ̀ ńlọ́dọ̀ àwọn Yorùbá èèyàn máa rí pé Yorùbá ọ̀tá mẹ́kún ọlọ́run má jẹ́ akúkú omi ọlọ́run má jẹ́ akúkú náà gbogbo ẹ̀ náà ni ọ̀tá ni kọ́lọ́run má jẹ́ òkú ibi dẹ́ẹ̀ sá padà rí náà ni pé tí ò bọ̀ sáfẹ́ kù. ẹni tó bẹ̀rẹ̀ sínú omi ó wá ṣẹ̀hìn ẹni ẹ̀rí lélẹ́yìn náà ẹ̀rí kódà náà gbà wá mi wọ́n lọ sí ọlọ́run sọ pé àtọ̀ àrùn àníkò náà yà ọ́ ṣàhádà tó ń lè kó lé mùsùlùmí téèyàn bá kú bẹ́ẹ̀ ẹnìyẹn ti di ẹ ó ti di ẹni ẹ̀rí pàápàá jùlọ tó bá jẹ́ kí ni ọ tó bá jẹ́ onígbàgbọ́ òdodo. sọ àwọn nǹkan yìí pọ̀ débi parí ah, alimami alhafiz ibn hajar al wọn làwọn tó jẹ́ ṣùhádà àwọn tó twenty wọn tó twenty wọn á tó gún. nínú wọn nù hadithi mi òjíṣẹ́ ọlọ́run nínú ẹni tá a lè pè ní ẹni ẹ̀rí ńbẹ́ńbẹ́ tọ́ ibùdó hajj ẹni tí lè wó pa àkànní retí kíléwó pa yẹn ni tó bá ẹni ẹni yẹn náà ṣe kíni ó kókó nínú ha ha jẹ̀mọ́ a. ṣahada obìnrin tó ṣe pé ó kú toyúntoyún ọfẹ bímọ báyìí ó ti padà jáde láyé nìyẹn ẹ̀rí irúfẹ́ ẹni nìyẹn nǹkan ó kúkú jẹ̀rí kọ́dọ̀ wà nù hadithi wípé yẹjúruha wàlàdúha bisurratihi ila aljanna kíni. ìwọ níbi tọ́mọ ti máa ń jẹun ìwọ tọ́mọ máa fi ń jẹun tẹ̀wọ̀n yìí pé ọmọ tó wà nínú obìnrin yàníyà kúló ansori filhabli asuri ẹ̀jẹ̀ ní jẹ tọ́mọ bá wà nù yà ó ń jẹ ẹ̀jẹ̀ lórí ẹni àádẹ́tẹ́ tóbìnrin bá lóyún ẹ̀jẹ̀ onídà lára ẹ̀ mọ́ ní parí sùn àlámọ̀ dábìrì pé ó lóyún nìyẹn ẹ̀jẹ̀ tó yẹ kó máa dà yẹn òun lọ́mọ yẹn máa jẹ àádẹ́tẹ́ ẹ̀jẹ̀ yẹn náà ló tún máa di kíni o ló tún máa di ọyàn tọ́ba tún bímọ yẹn sáyé ẹ̀jẹ̀ lọ́mọ yẹn máa mú lórí ẹni tí ọmọ bá jẹ́ wà tọ́ba jẹ́ wà tí ń ọmọ yẹn mú ọyàn kì í ṣe pé wà kẹ̀kẹ́ korongo lọ́jọ́ òun ní ọ̀rọ̀ àyàtọ̀ tọ́ba jẹ ó yọ tó dúdú dáadáa tọmọ yẹn máa fẹ́ yàgbẹ́ ìgbẹ́ rẹ máa máa ṣe kí ni ọ á dúdú ọmọ tọ́ba ṣe bí ìyá ẹ̀ bẹ́ẹ̀ bí báyìí ó kú toyún toyún ọmọ yẹn ọmọ orúkú tó bẹ́ẹ̀ yẹn ni àfáàdì ń ti fáànù káàkiri báyìí. kí ni tí wọ́n bá ń gé ìwọ tí wọ́n bá ń gé yẹn wọ́n wá bẹ̀mí pa tọ̀dọ̀ tèmi ìfẹ́. tọ́ kínní ìwọ tó bá ń gé yẹn òun lọ́mọ yẹn ọlọ́run lọ́mọ bó ti máa máa yí tó ni ó fi fa ìyá rẹ̀ lọ sínú àlùjẹ́nà. ṣùgbọ́n àní fẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bá ti wá ó ní bó ṣe jẹ́ o. ẹ̀rí kò tún tẹ́ ń bẹ̀ o àìsàn kan tún bẹ wọ́n tún pè ní kíni o láàtò lè jóná nǹkan kan tó máa ń dì mọ́ yẹn ní ẹ̀gbẹ́ wọn ni yọ wá tù pípọ̀ àwọn èèyàn sábà máa ń bá bẹ̀ lọ téèyàn bá kú pẹ̀lú àìsàn yẹn ó ń tọ̀ ń segin ni ọ ọkùnkùn jẹ̀rì á lè pa àwọn ṣòhádà yìí ẹgbẹ́ bá ń sọ sọ ọba ti kà á pé nǹkan tó pọ̀ ni tàbí lè má sọ yìí pé ibi báyìí ni ó dé. bákan náà àdéhùn sálá tó jẹ́ ọ̀gbìn mọ́ nǹkó ti la dúró dára ẹ̀ lé ọkọ̀ ṣèṣe ẹni tó ń dáàbò bo pírọ́pátì rẹ̀ ẹ bá fò lọ kí là máa ná à ń fò lọ ní o tó o bá ti fílẹ̀ apá ọ ni wọ́n bá pa ẹni yẹn náà kúkú jẹ̀rì ẹ̀rí ẹgbẹ́ wa mi náà tó wá pé mọ̀ nǹkó ti la dúró dára ẹ̀ lé ó ń dáàbò bá ara alẹ́ ẹ̀ ní. ìgbà ẹ má ẹ má ara alẹ́ mi lé mọ́ wọn ni rọ rọ ahẹ́ lé mọ́ ni o wọ́n sá lóhùn nígbà wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n bá ṣe kíni o wọ́n bá pa. ìkẹ́tún nìyí hadith abi hurairah radiyallahu ta'ala anhu wọn lára kùnrin kan lọ ọba òjijì Ọlọ́run sallallahu alaihi táàkiri pa àwọn ṣòhádà pọ̀ ẹ̀rì bá ti ó ti fẹ́ẹ̀ pé twenty dáhùn yọ̀ ọ̀hún yẹn. arákùnrin yẹn wá lọ bó jìṣẹ́ ọlọ́run ó nílò ọlọ́run orí ni àbò orí ni sẹ́nìkan bá dé wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ anábì ní àní ọmọ àbò ní dúkìá rẹ̀ wọ́n bá bá mi jà anábì ní wọn bá jà pa mí ni ni ìjẹ́rìí ń àtọ̀tàlá ni wọ́n á fi náà àwọ̀ náà ọlọ́dàrẹ̀ lòun tẹ́lẹ̀. kódà kéèyàn máa dáàbò bo ẹ̀sìn rẹ̀ eléyàn ní òtítọ́ ọlọ́run tó pààyàn pọ̀ lójú kan ìfẹ́ mọ̀ nǹkó tilẹ̀ dúró ní ẹ̀mọ́lẹ̀ ẹni tí ń dáàbò wọ́n pa lórí ikú ń dáàbò bo dúkìá rẹ̀ wọ́n fi pa ẹni máa dẹni ìjẹ́rìí ń jọ̀bìn àlàyé mọ̀ nǹkó tilẹ̀ dúró ní ẹ̀hìn ẹni tí wọ́n pa lórí ikú ń dáàbò bo wọn làwọn fẹ́ báyàwó ẹ̀ sí ń sojú ẹ̀ báyìí wọ́n ní ẹ má bàa ṣe ẹ̀yin kẹ́ ní wọ́n bá láwọn pa wọ́n bá ti bẹ́ẹ̀ wọ́n bá pa. ẹnì yẹn ti dẹni jẹ mọ̀nkúndínlájú ní díìnì ẹni tó pa nítorí igbé ẹ̀sìn rẹ̀ nítorí ẹ̀sìn wọn fi pa ọwọ́ àṣẹyìn ẹni wọn pa nítorí ara rẹ̀ gan ẹ má pa mí kílẹ̀ tẹ́ fi wá fẹ́ pa mí òun náà ṣájà fitafita ìpásá padà dà àhùwà ṣẹ̀yìn kódà kì tún sí nìkan ẹ rí i pé pé ń sí yẹn ń gbé lọ mọ̀nkótìlá dúró náà mọ̀tìlámẹ́tì wọ́n fẹ́ bò sí ẹ má bò mí sí mi mo sì lẹ́tọ́ yìí o wọ́n láwọn ní kù wọ́n sá ń béèrè ẹ̀tọ́ yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n padà parú fẹ́ níbẹ̀ fáwọn ṣahid ẹni ìjẹ́rìí ni òun lẹ́nìyàn náà gbogbo àwọn kẹlẹ́ ìpátá ló ní àwọn ẹ̀gbà wa èyí tó ti pé ọlá làáfíà látọ̀dọ̀ jíjẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam. Ibn Hajar al-Asqalani wọ́n tún ka àwọn ọ̀rọ̀ tó pọ̀ ṣe aladik ẹ̀ńdéjò sábà ẹ̀hún kédéjò bá sáyẹ̀ báyìí nínú ìgẹ́tọ́lọ́run ti fún ejò ní gbé níbi tí ọba sáyẹ̀ báyìí yóò ti dédé sàn. ọlọ́run ló fún un ní ìtọ́sọ́nà àjókùn lọ sáyẹn bí orí ó ti sáyẹn déédéé bí sísẹ bá wà ní máa ń sáyẹn yín wọlé báyìí láàrin àsìkò díẹ̀ yóò sì di oúnjẹ báyìí àdìkùn lọ́rùn àdìkùn lọ́rùn gbogbo tọgbẹ lẹ́nu ẹ káwọn bá tètè wá akóró àbí mọ sí fún lọ́pọ̀ gbà pàápàá jùlọ ìjọba wáyé pé ń bínú bọ̀ tẹ́lẹ̀ ni wọ́n yá wọn ti pàṣẹ làbọ̀ àbí wọ́n sa ní nǹkan wá nǹkan làbọ̀ wọ́n bá sọ ní eyín kákà lórí pé eyín rẹ̀ níyì wọ́n máa ṣe omi abẹ́rẹ́ jáde ibi tí wọ́n bá ti sọ báyìí déédéé ibi tí sẹ́wà ni pẹ̀pẹ́ òní pẹ́ kò ní jì tó ń tọ̀ wọ́n ọ̀bá tètè rí bí wọ́n tètè mójútó yóò sáré dọ́rùn àtẹ̀kùn lọ́rùn ẹni tó bá kú pẹ̀lú tètè ọba ṣẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ náà lẹni tí ìnáwó pàjẹ́ àwọn pé kàn ṣẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta wọn láwọn oníṣẹ́ kan lọlé wọ́n dẹ̀ pa wọn wọ́n ń gbọ́kadà lọ púpọ̀ mọ́ wọ́n dẹ̀ pa wọn wọ́n wà ẹni tó jábọ́ lórí ẹ̀sìn ẹ̀ ẹ̀sìn bá tẹ̀ ní ìfúnmọ́lẹ̀ fún ẹ bá tú jáde.

láàyà kùnú na yawm al-qiyamah ṣuhadaa wọn ò ẹsùn rí pé ipò tó ga ni kéèyàn jẹ́ ipò kéèyàn wà nípò olùjẹ́rìí ipò kí lónìí ipò kẹta àbí minan nabiyina was-siddiqin wash wọn ò ní ṣùfàá wọn ò ní jẹ́ ni tí ó sì àwọn òwò àtúnni ṣùfàá. àrí rárá amútóbìnrin bíi mẹ́jọ wa. àwọn àfáàbù ṣàfá àyè ìyẹn àwọn bá máa ti bẹ̀. ìyẹn ń bẹ nu ohun tí èsì yẹn náà wà wọn. adẹ́sì máa gbà pé pé mọ́ọ̀dà lẹ́nu ìyẹn ìdàgbò ìlànà. alẹ́ ní bẹ́ẹ̀ tí ọba ti bẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò ti gbẹ̀ nìkan lọ́dọ̀ ọlọ́run àfi pẹ̀lú kíni o pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹ̀rí fáyà ń pé ẹ̀ mímbálẹ̀ àyà ìlànà lọ́ọ̀rù ẹ̀ àkíyèsí yẹn. ولا يشفعون إلا لمن ارتضى إذن نقا إذن نقا أيا كم لا تقوم من جدار

kí á lọ mú ọ̀daràn kan dání tó ṣe pé ẹlẹ́bọ ni àti kékeré tó ṣe kúkúrú sọlọ́run tó fi jáde láyé ìhànì eléyìí ọlọ́run ọ̀yà wọn fẹ́ fò sí pẹ́rẹ́ ẹ̀hàn pé láyé mi báyìí ló dojúrú bẹ́ẹ̀ ẹni tó ṣe pé pààyàn pààyàn ni kò ní dáadáa kẹ́kẹ́ tí ń ṣe gbogbo ẹgbẹ́ ti bàjẹ́ á sì rí pàtínàtì kan tí ó dìde pé wọ́n fẹ́ kẹ́ fílẹ̀ ṣùgbọ́n lọ́hùn máa yọ̀ǹda yọ̀ọ́dẹ̀ jẹ́ ẹni tọ́lọ́run ọba ṣe kíni àwọn tí wọn wá sí pẹ̀yẹ wọn tó bí rẹ bí méje alákọ̀ọ́kọ́ ni alùpùpù àn kùránì máa sì tẹ̀ wọn tó bá sì kí kùránì tètè lọ́kọ́ ẹnì pé máa ń yá yẹn lẹ́nu kí ẹ sọ pé mùsùlùmí gidi lòun kọ́ bá mọ kùránì ká ẹ jẹ́ alọ́kọ́ àn ni ọ léèyàn ìyẹn dé wọn làwọn kò sọlá ń sọ pé ẹ kọ́rọ́ bùrù kùránì ẹ máa kí alùpùpù àn fa ẹnìyàn ya'ti yawm al-qiyamati shafi'an li ashabi sọ́ọ́lù kùránì yẹn máa wájọ gbé ìdàlẹ̀ kẹ̀yàmọ̀ ní ohun tó máa máa sì gbé àwọn tó bá ké. Tẹ́rí pé olùsìpẹ̀ kẹ́niyẹn ń ná àwọn olùsìpẹ̀ níjọ yẹn. Ẹ́ kùránì wà mbẹ́. Káwọn náà gbìyànjú ká ké kábílẹ̀ eré sípẹ̀. Kí ni wọ́n ń pè ní ṣàfáà? Òun ni kéèyàn kéjì yẹn lọ sí ọ̀dọ̀ ẹni tí ó gbà pé yẹn ẹ ọ pé tẹlifọtù ṣáfẹ ìtumọ̀ rẹ̀ ní kíni o ẹnì kejì àlùwátìrò wọ ṣáfàáyín wàlúwátìr ẹ yẹwò mu nàhárí ọlọ́run ló ń fi fura wàlúwátìr àti wátìr wátìr yẹn ní kíni o yẹwò mu àárọ̀fà èyí tí ejì ò lè gé ṣàfáà òun ni kéèyàn mẹ́nìkan sí kejì pé ọyá tẹ̀lé mi ká lọ ọmọ pé ìwọ tó dáràn lọ́dún yẹn wọ́n á ti kọ́ ọ̀nà ìlànà pé ẹ dákun ó mẹ́nìkan tó wọn tó wù dá lọ́dún ẹ̀ lẹ́yìn ìyẹn náà wàá gbàgbé ẹ forí jì àwọn sọlá ni ẹ lọ gbé kọ àná torí kúrò àyàn máa déjọ gbé dàlẹ ẹyà wọn ni ṣẹfì án lè asáàdì tí ó sì fi àwọn ẹni tí wọn bá fi kíni o tí wọn bá kà yá ni ọlọgbìn ẹjù ká ká àwọn àtọ́wá rẹ pé wà tún kú dẹ̀ láti tẹ́lẹ̀ ká lọ tún ké dáadáa ó ṣe pé yóò dùn lẹ́nu bọ̀ níjà sí pa máa kakéwà ní ìpè láti máa dọ́gbọ́n ṣẹ́. lẹ́yìn náà àwọn tí tún sí pẹ̀ ẹnì kejì òun náà ní ṣèkì ẹni ìjẹ́rìí irú àwọn ẹni ìjẹ́rìí tá a sọ lákọ̀ọ́kọ́ yẹn tá a kà ọ́ rẹ́rẹ́rẹ́ ṣùgbọ́n ó súnmọ́ kọjá pípẹ́ ni tí ó kú sójú ogun ni wọ́n gbà lérò wọ́n lè jẹ́ ọlọ́run sọ sallallahu alaihi wasallam pé yashfa'u ash-shahidu fi sab'ina min ahli bayti ẹni ìjẹ́rìí wọ́n máa sì fi àwọn sẹ́wọ́ntì àádọ́rin nínú àwọn ará ilé rẹ̀ níjọ́gbìn dàrú ẹ̀yà wọn. nínú àwọn tí ó sì pẹ̀ yẹn náà kẹta òun ni al-anbiya'u wal-ulama àwọn ànábì ọlọ́run máa sì pẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkẹ́yàmọ̀ àtàwọn àfa àwọn olùmọ̀ wọn sì pẹ̀ àfa gidi ni o yanni alẹ́ alamọ́tò lè àmọ̀látù wọ́n mò lè kàmọ̀látù àwọn yẹn ni wọ́n máa jẹ́ ṣùfàá yawm al-qiyamah àwọn àfa àtúnṣe pé ìwọ tí wọ́n mọ̀ wọ́n ń lò àtàwọn ànẹ́bí ọlọ́run sẹ́wọ̀n pé àlẹ́ ọ̀rìn làmá nìyí wàrà sàtòlẹ̀ àbíyá àwọn ni wọ́n jogún àwọn ànẹ́bí ọlọ́run kí ni pé wọ́n jogún dínẹ́rù àbájogún kí ni o ẹ̀ pound àbí sílẹ̀ ṣùgbọ́n wọ́n jogún kí o àlẹ́ ẹ̀ ìmọ̀ ẹ̀rí kọ́ wa nù hadith pé ọmọ ni akada ọmọ ni akada hu ẹni ọba á ṣe pé mọ̀ yẹn rí mú tiẹ̀ ọkọ̀ di akada rẹ̀ hàbín wà á fi ọ̀ sórú mú ni à à. tó nípa bẹ́ẹ̀ ìrẹ́ kẹta nìyẹn àwọn ànẹ́bí ọlọ́run máa ti fẹ̀ àtàwọn àfa ìyẹn àwọn àfa tí wọ́n jogún àwọn ànẹ́bí ọlọ́run níbi kánímọ̀ alò pẹ̀lú hadithi kan tó wá tí wọ́n lànà sọ̀tún láǹtọ́ báyìí pé yóò ṣọ́ àrùn yawmal qiyamati thalathatun àwọn mẹ́ta kan máa sì bẹ̀ níjọ́ gbé dalẹ̀ ẹ̀yàmọ̀ alákọ̀ọ́kọ́ àlẹ́ àǹbíyá àwọn ànábì ọlọ́run wọn ó sì tẹ àwọn ọ̀daràn ń jọyàn sọmọlẹ ọlẹmọ lẹ́yìn náà ni àwọn olùmọ̀ tí wọ́n ń lo ohun tí wọ́n mọ̀ sọmọ ṣùhàdá lẹ́yìn náà làwọn ẹni ìjẹ́rìí a sì lè kó gbogbo wọn yẹn náà sínú ẹ̀ gbogbo àwọn ẹni ìjẹ́rìí tá n kà rẹpẹtẹ sí ibùdó hajj ìrìn kẹrin nínú àwọn tí ó ti gbẹ̀ǹjọ́ gbé dàlẹ̀ kẹyàmọ̀ alimọ́kùnmínú àwọn nígbàgbọ́ òdodo ẹ̀yà ajá ké sáwọn ẹni tí ò sí nígbàgbọ́ kán nígbàgbọ́ bóyá ìyá ni wọ́n ni àbí bàbá ni wọ́n ni tí wọ́n ń bọ́ kí bọ́pẹ́ àbí èyí tó ń lọ pàtẹ́wọ́ ìpè tó bá fẹ́ jẹ́ ni tí ó sì kẹ́ ọ̀daràn níjọ́ gbé dàlẹ̀ fóun náà nígbàgbọ́ o pẹ̀lú hadithi tí wọ́n lọ sọ sẹ́lá sọ báyìí pé inna min ummati man yashfa'u lil fi'at ọ wà nínú ìjọ mi àwọn tó máa ma sì tẹ àlìfíàm àlìfíàmù yaani àlìjàmọ àtàmìnà náà àwọn àkójọpọ̀ kan náà àwọn èèyàn ńbẹ nínú ẹni tí ó sì pé odidi ìdílé hànàlá Ọlọ́run dàbújá lọmọ dáadáa ní òdílé ọmọ dáadáa àwọn oníkẹyìn ni ọmọ alùsùn náà àwọn ládùúgbò kan ní sẹ́yìn bíbáyìí ẹ bẹ́ẹ̀ náà sọ pé òun ò ti ṣe gbogbo àdúgbò ti sẹ́yìn. gbogbo àdúgbò ta ní sẹ́yìn àdúgbò kan náà lọ yàgò rẹ jù wọ́n pé ìyẹn sábà ronṣu nẹ̀mbẹ̀. débi pé táwọn kẹ́ bá fẹ́ sọ̀rọ̀ àwọn kẹ́ sọ pé àwọn òní láàrin yín à ọlọ́run dákunjá nínú súnà o àti rí àbí lórí mo rí táwọn yẹn ń kú ṣùgbọ́n kọ̀ pọ̀ ọ̀pọ̀ àdúgbò àná mi ni kò sí bọ́n ti fẹ́ ṣe sí. ẹ̀hẹ̀ wọ́n láwọn mi lọ rẹ́ǹtì lébẹ̀ tó kéye nífẹ̀ẹ́ náà lùsùn nẹ̀ lẹ́wọ̀n báwọn alùsùn nẹ̀ tímọ́tímọ́ ní tẹ́sítẹ́sí ní. ẹ̀rí téèyàn bá nírú èèyàn pàtàkì bẹ́yẹn tídìlé bá ya ọ̀dà rẹ̀ wọ́n lè má rẹ̀ ní ti pẹ́ wọn. àti àwọn onígbàgbọ́ òdodo wọ́n tún máa máa sì fẹ́ àwọn tó yóò darẹ̀ nínú ìdílé ẹ̀rí wọ́n á sì fi àwọn ọ̀daràn nínú ìdílé. kódà wọ́n láwọn onígbàgbọ́dọ̀ wọ́n tún máa sì pé yàrá àlàáńsọ̀bà àwọn odidi jàmá àtọ́pọ̀ bí ìjọ kan ká sọ pé ẹ̀yà Yorùbá ni kọ̀bílà mo gbà lérò o Haúsá wọ́n ní wọ́n sì pẹ̀ wọ́n la lè rí inú ọgá tó wọ́n máa sì pé yẹn kan wọ́n á sì pẹ̀ wọ́n á sì pẹ̀ àwọn èèyàn rẹpẹtẹ débi báwọn èèyàn máa fi wà lójẹ́ nìkan ni. oníbẹ̀ káwa náà ká sàtúnṣe ìgbàgbọ́ wa sẹ́wọ̀n pé gbàgbọ́ sáwọn yòówù ni gbàgbọ́ sọ̀kan lẹ̀ tí ẹ ṣe gbàgbọ́ wọn kú fún yẹn mo wòye sẹ́nìkan pé òun lọ pa kì í sì gbàgbọ́ èèyàn máa máa ní dúkìá á lọ fi owó tẹ́ǹdì àbẹ́ẹ̀ sì kẹ́ẹ̀sì kì í sì gbàgbọ́ ẹ̀sìn ọkọ̀ lu ẹ̀ wọ́n sọ pé àwọn ayé ló ń ṣe ìgbàgbọ́ gidi ní ìran máa nígbàgbọ́ sí kádàrá kádàrá nítorí pé nù hadith Jibril hadith jin. wọn nígbà tí Jibril tó ń bí anábì lè rè sallallahu alaihi wasallam pé akhbirni anil iman fún mi nírò nípa ohun tí ń jẹ́ gbàgbọ́ wọn sọ sọlá bẹ̀rẹ̀ sí sàlàyé fún pé an tu'mina billah kó gbọ́ lọ́n gbọ́ kó gba màlàíkà gbọ́ kó gba tírà gbọ́ kó gba rẹ̀ gbọ́. waliyomila mi là o fún gba kí ni ọ ọjọ́ kẹyìn gbọ́. ǹgbọ́ débi tó débi márùn yẹn ó tún wá sẹ̀ dáfín ilé yẹn padà ó ń sọ ìpàtàkì. wà á tún mi nà bìlì tún gba kádàrá gbọ́. ọjà ọ̀rọ̀ ọ̀sẹ̀ yẹn padà wọ́n mi sọ pé a ọ̀rọ̀ kádàrá òun lọ́fà ńgbà tí wọ́n fún un ní àádọ́rin ọdún sígbà tí àlùfọ̀ ti anabi ti lọ ńgbà yẹn bí ọgọta ọdún sẹ́yìn afọwọ́ abdullahi ibùnú ọmọrù jẹ́ ni ó dàgbà náà àwọn sàbí ní mọ́kànjọ yẹn wọ́n wá mú dédìgbọ́ rẹ̀ pé àwọn o irun táwọn ń sọ jáde ni pé amúrú pé ń lọ ni mà ni hanala kò gbogbo bí mi lẹ́rù pléènì àtọkọ oríṣiríṣi àwọn ọmọ àti limosini ọlọ́run ọmọ fi jẹ́rẹ́ ọmọ lẹ́yìn tó ọlọ́run ti sọ pé wà lè fẹ́yìlá wà lè bẹ̀rọ̀ ọ́lá wà lè hànírọ́ lè tarkabu ha wà zina wà yá lukulakum mọ́lá dàrẹ́ tí wọ́n fẹ́ kí kura ni wọ́n máa ka ó má fún ẹ ọlọ́run lóhun dá xẹ́yìn wàlìhàní ọlọ́run ló ń da kẹ́tẹ́kẹ́tẹ́ wàlìbíyàgá àti báàkà lẹ́tàrí kàhúhà kẹ́ máa gun ni o wọ́n sí iná ẹni tí ọba sì gun lè fi sọ̀tọ́ pé mi mo ní ẹ̀wá olówó máa ń sọ ọkọ̀ sílé rẹpẹtẹ lẹ́yìn oṣù bí wọ́n ń tà ni omi táwọn míì ya wọ́n ti yà dé tó bá fẹ́ bá wọn ṣiṣẹ́ orí ẹ̀ gbọ́dọ̀ fako á ti wá sọ tí ṣìkú bá wọ̀ jáde irú ọkọ̀ yẹn ni ọlọ́ọ̀ gbé jáde náà gbà

àwọn sàbẹ̀ ọmọ àgbọn àbí aeroplane wọ́n máa sọ pé kí ni wà ń jẹ́ bẹ́ẹ̀ agbọ́ ti kẹ́tẹ́kẹ́tẹ́ nkẹ̀kẹ́ tá à ń rí látijọ́ yìí. àwọn yẹn sọ pé wípé ọlọ́run mọ̀ nǹkan ní odidi ọmọlẹ́yẹyọ wípé ọmọ àmẹ́kọ́ mọ̀ ni ni

tó nípa bẹ́ẹ̀ àlìmọ́ mínú ń darí ẹni tí gbàgbé ẹ̀ máa kẹlẹ̀ tọ́lọ́hún tó bá korò agbàkọ́dọ̀ ọlọ́run ló ti wá tó bá dẹ̀ dùn á fi ti ọlọ́run irú àwọn onígbàgbọ́ yẹn wọ́n máa sì pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níjọ́ bí dàlùfẹ́yàna láwọn òdílé ní lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ni kódà wọ́n á sì pẹ̀ yẹn tó máa fi wà lójẹ́ ni yẹn rẹ̀ kàrú nínú àwọn tí ó sì pẹ̀ ń jọ yẹn àwọn náà àbí náà lè àbá ìhìn àwọn ọmọ máa sìnkú bàbá wọn wọn á sì fi omi wọn jọ gbé dànù ẹ̀yà wọn náà la fi ń sọ wípé àwa dá yà fún ẹ jẹ́ ká gbìyànjú ká lọ fẹ́yàwó ká fi lè bímọ so that kí ọmọ fi lè ṣe kíni o wọn fi lè sì fẹ́ wa níjọ gbé ẹ̀yà wọn ká tiẹ̀ níyẹn tún ní àlàyé mi àdéhùn kan wá látọ̀dá sọ̀tẹ́lá wípé. èèyàn kan bẹ yóò dé wọn ní ọkùnrin kan wá bò jíjẹ Ọlọ́run sallallahu ọmọ wà pẹ̀lú rẹ̀ ọwọ fún ọmọ yẹn yẹn ni ọmọ yẹn jáde láyé wa ń bi pé kí sọmọ wọn ló jíjẹ pé ti kú ni wọn tí ọ̀wá nífẹ̀ẹ́ sí ọ̀ nífẹ̀ẹ́ sí ọ̀dẹ́nu ọ̀nà kan náà ní àlùjẹ́nà nínú àwọn ẹnu ọ̀nà àlùjẹ́nà àfi kó rí ọmọ rẹ yẹn lẹ́ni tí ọmọ àrètí rẹ̀ ò nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ọkùnrin yẹn wá ní òṣìṣẹ́ ọlọ́run tó lè ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ fóun bẹ́ẹ̀ yẹn àti ni yọ ṣẹlẹ̀ sí gbogbo àwọn sọ pé ṣé gbogbo wa náà ànábì ni gbogbo yín náà ọkẹ yìí tẹ ẹni tó bá lùsì ọmọ ẹ ọmọ ẹ jáde láyé yìí táwa máa ń fò máa gbá fò máa wò ọmọ yẹn lọ máa fò náà rẹ lọ́ọ̀gbìn ní àlẹ́ àyàmọ̀ kó o ní gàdí pa o àwọn ohun tó ṣẹlẹ̀ sáwọn kan wọn ní káríkátá ni wọn àwọn wò yí pé káwọn náà ẹ̀dẹ̀ lọ́mọ ọlọ́run tó máa máa fò ní àwọn àwọn ọmọ àwọn àwọn kẹ̀bí wọn rẹpẹtẹ nìkan kí wọn dẹ̀ kú láàrin wọn wọn bẹ̀rẹ̀ sí ní bèbí pa àwọn ọmọ àwọn ọmọ kọ̀ wò olórí kọ́lọ́n padà ní káwọn afá yọ àwọn ọmọ yẹn pé tó kò sì wáá rí bẹ́ẹ̀ o tọ́lọ́n bá pọ̀pọ̀ fúnra rẹ̀ ní o ètò ìgbẹ́yìn lẹ́yìn pa o tọ́mọ bá kú fún rẹ̀ ọmọ ajé kò nẹ̀ fún yẹn níjọ́ níjọ́ gbẹ̀dẹ̀ àlùfíàmọ̀ lálùjẹ́nà ẹ̀rí kódà bí pẹ̀lú kún pàdúrà tọmọ yẹn bá ń ṣe tó ń ṣe fún yàn tọrọ tó wà nù hadithi kan pé inna Allah azza wa jal tádájọ́ ọlọ́run bọ̀ bọ̀ wọ́n tó tóbi yẹn la yarfa'u darajata lil 'abdi salih fil janna ọlọ́run dẹ̀ sì máa gbé ipò ẹrú dáadáa ga lálùjẹ́nà fa yaqulu ya Rabb yọ máa sọ wípé ìwọ ọlọ́run ẹlẹ́dà àmẹ́ lè háàdì ipò tó ga tí mo ní yìí wọ́n ní wọ́n máa dà lóhùn báyìí pé bísẹ̀fẹ̀ fáàrí wà ládìíká lákà pẹ̀lú àforíjì tọmọ rẹ̀ ń tọrọ fún gbogbo àwọn adáàdí ló kù lọ́rùn ẹ̀dá fẹ̀jà máa tọrọ àdúrà fáwọn bàbá wa àti ìyá wa àbáwọn ẹni wa tí wọ́n ti lọ wọ́n máa ṣàdúrà fún wọn kásẹ̀ ládùúrà yìí pípa àwọn èèyàn wọ́n fi gbọ́ yé wọ́n lérò yìí pé àdúrà yẹn kó tó lè di pé yọ dọ́dọ̀ wọn àfi kéèyàn ka odidi àlùkò áàmì wọ́n lérò pé àdúrà yẹn kó tó di pé yọ wọn àti kéèyàn mú kẹta àwọn yàrá bíi dáàtú jẹ̀dí ìdà láwùjọ wa ń sin nìyẹn. tọ́lẹ̀ ìjàdí pé nǹkan wà nù hadith ni pé obìnrin máa máa ṣe ìkákò òkú e bá sòkú ọkọ rẹ̀ fúnjọ́ mẹ́ta. bóyá bàbá ẹ̀ ló kú àbí ẹ̀ ló kú àbábúrò ẹ̀ àbọ́mọ ẹ̀ abẹ́ni ẹ̀ kan ẹ̀ kan kan ló kú a ṣe ìdárò rẹ̀ tó máa ṣe kákò rẹ̀ fún kíni òfúnjọ́ mẹ́ta àwọn àfáà yẹn bá tún tọbẹ̀ yẹn wọlé. àwa ni ìjọ kẹta làwọn ṣe lórí làwa bóòlù <laughs> ni téèyàn ní ṣe yàtà yóò lò kò ní sọ̀sọ́ yóò wọ́n rí pé kíní yẹn ta ọ́ tara tọ́ba lè jókòó ọkọ rẹ̀ oṣù mẹ́rin àti kíni o àtijọ́ mẹ́wàá kò ní wọ́n kò ní tọ́jú kò ní tọ́mú kò ní tọ́láàlì kò ní létíró kódà kò ní lọ́jú wa ná ilé lọ́kọ́ fi fihàn máa wà ó fi padà sí tí ó fi bóòlù àti sàdúrà fún ìbáyà yẹn ti sàlàyé fún anáfàbìlì hash ọlọ́run walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wala taj'al fi qulubina ghillan lilladhina amanu rabbana innaka rahufun. ọ̀lẹ́dí nàìjà umin bàdìhìm àwọn ọmọ tún dé lẹ́yìn gbà táwọn ẹni ìṣáájú ti lọ́nà àwọn sàhábà yaquluna rabbana ìwọ̀n tí wọ́n máa sọ jáde lẹ́nu pé ìwọ ọlọ́run wa ẹ o àti àwọn akẹ́kọ̀ọ́ wọn kò lọ́dà rẹ̀ ilé ìníyàwó lẹ́nu fáwọn tí wọ́n láwọn fẹ́ ṣe bò ó ọ̀daràn tí yẹn náà ẹsẹ̀ ẹsẹ̀ ẹgẹ́ ni ọlọ́wọ́ òdì ìparẹ́ tẹ́lẹ̀ ọba tún lè wọ́n tún fẹ́ sì pé yẹn ẹ wo àwọn ẹ̀dá ni wọ́n sì pẹ̀ yìí ó yẹ báwọn ẹni òkì ń sọ̀dá ẹ wo ròyìn wọn àwọn táwọn sọ láti yìí wọn òkì ń ọba ń pè ní fìdáwò fìdáwò kọ ọba kú kódà tí ìbá fi àràkún lásán gbá gidi ẹni tó bá lẹ́tọ̀ọ́ sádùn àlàdùn àmọ́ àdọ́dún ẹ̀ ó kú lórí ìmánì tòótọ́. lọ́mọ́rọ̀ kẹwàá ń nú àwọn ẹni rẹ̀ wọ́n nígbà tí wọ́n fẹ́ jáde láyé wọ́n máa fi ń ti imáàmù ahmed rahimahullah kéèkàn náà àwọn ọmọ wa lọ bá wọn pé sọ pé la ilaha illallah wọn àwọn kọ́ dáhùn wọ́n sì ń wò wọ́n báyìí tó ń gbọ́ wọn wọ́n tún wí fún wọn wí fún wọn títí sọ pé láì láhà yìí lọ. ọ̀dáhùn. gbàdé ọ̀bàrà fèsì báyìí ìwí bẹ́ẹ̀ ló wí wọ́n sọ pé wọn ò wí báyìí ó ti jáde láyé ni. ọmọ pé lọ́dọ̀ tiẹ̀ ohun tí wọ́n dẹ̀ sì máa wí ni ká ah, ládùúgbò iṣẹ́ tí bàbá yìí ṣe sékèèṣe náà ní lọ yìí. àpá àwọn ọmọ ìyá yín kan máa ń sọ pé téèyàn bá ṣiṣẹ́ yìí taratara yóò pé kẹ́lmọ́ ẹni mọ́ ọ̀la yóò sì lá ìláhà lásán ní ìwà lè wí lá ìláhà mọ́ọ́tà múlẹ̀ hídàn òun tó ń kú sípò ẹni tó mọ̀dí nìyẹn wípé òun ọmọ ọlọ́run kẹkẹ tó lẹ́tọ̀ọ́ tẹ́sí nu gbogbo orílẹ̀ ayé yìí ìtumọ̀ ẹ̀ nìyẹn gẹ́gẹ́ àwọn àbá ní tàríkà tí wọ́n máa ń sọ pé tí wọ́n lọ́wọ́ àná àzìkárò àwọn láìláha yóò wá sọ ibi ìṣẹ́jú kan máa ṣe wọ́n ti la ìlàhà wọ́n ti wíyẹn rẹpẹtẹ wọ́n ti ìlàláhù ìlàláhù aláyọ̀ èké ni wọ́n ké alọ́sọ fún òwe bí ọba jáde láyé a ìbànújẹ́ bá dọ́dọ̀ ọmọ pé kò là á dé ní ìbáyé a adúlù sẹ́tì bàbá yìí ṣé àtúbọ̀tẹ́ mà lójú o sátúbọ̀tẹ́ bàbá yìí wà á dà báyìí ọwọ́ aládàá lójú rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní bá bàbá sọ̀rọ̀ pé bàbá ó ti jẹ́ tọ́ba ti ẹ̀já sí pé ẹ̀jẹ̀ ìwé náà ní tẹ́lẹ̀ padà fún agbọ́ ọ̀tẹ̀ ni ewó ní ń wí. wọ́n ní ọwọ́ adáhùn fi bẹ́ẹ̀ ìwọ ní kí n wí lá ìlànà ìlàlá àṣetá náà ń wí bẹ́ẹ̀ tí ẹ sì ń borí tẹ̀ òun mọ áfúnlé sì pé ń wí èyí sì wọ̀ tí ẹ dúró náà iṣẹ́ wo la ṣe ta fi jáde láyé náà kó tó máa sọ pé kí n wí láyé láyé lọ́la ń bá wọn mẹ́rin. àwí nǹkan ní ìyàtọ̀ sí. àníbi sallallahu alaihi wasallam kì í ṣe láyé láyé lọ́la ló wí kẹ́yìn ayé rẹ̀ ọ̀dẹ̀ ẹ̀sẹ̀ sí i. oríṣi ọ̀rọ̀ ni ni wọ́n lọ sọ kẹ́yìn ń bẹ nú ẹ̀yí ká sọlá sọlá wọ́n mọ̀ mọ́lá kàtà ìmọ̀nù irun yìí o irun yìí o ẹ̀mí ìfijáfara ẹ̀ máa kín dáadáa o tẹ́ ẹ bá ń kí wọ́n máa jẹ ìyìnkan gbogbo àwọn tẹ́ ẹ bá tún ní kàwé ẹjẹ́ wọ́n máa kí o ìka ẹnìyẹn nínú ẹ̀rẹ́ ni pé ẹ gbọ́dọ̀ já àwọn kèfèrí burúkú yìí kẹ́nìkan kan kù níjẹ̀ síra yìí wọ́n gbọ́dọ̀ kù nílùú yìí mọ́ oríṣi ọ̀rọ̀ lànà sọ̀sọ̀ láǹtọ̀ bẹ́ẹ̀ náà làwọn sọ̀hábà tẹ́tùmọ̀ rẹ̀ nípa àwọn ènìyàn wọn wọn ò lè rí ọ̀nà ọlọ́run irọ́ o a máa ṣàdúrà fáwọn òkú wa pẹ̀lú àlàyé àyà yìí àlùkọ́rọ́ bana sìn lánàá ọlọ́run forí jì wá o àwa gẹ́gẹ́ ara tọ́lá lẹ́sẹ̀ lọ́rùn wọ́n lè ikhwanina alladhina sabaquna bil iman àtàwọn ọmọ ìyá wa tó ti gba wájú wa nínú gbàgbọ́ wọ́n lè àtẹ́jà àlè fi qulubina ghillan lilladhina amanu ọlọ́run má fi àbí ọkàn ẹ̀wú sí wa lẹ́mìí nípa àwọn tó nígbàgbọ́ lódodo káàkiri lè máa ṣàdúrà fún wa. a máa ṣàdúrà fún un wọn kẹ amúwá amúwá amúwá tó ná amúwá tó ná lè mú lè mí gáfàrọ lọ́hùn lè amúwá sí ná amúwá amúwá amúwá sí ná amúwá sí ná lè mú lè mí gáfàrọ́ọ̀ lọ́hùlẹ̀ àmúwáàtìná ọlọ́run dákun bá ní foríjà àwọn ọmọ ìyá wa kan fi lọ ẹni tó ní bàbá ẹni tó níyà ẹni tó lọ́mọ ẹni tó sì ní àwọn akẹgbẹ́ láwọn tó àti pàdé àwọn ọmọ bá ní foríjì torí bẹ́ẹ̀ àwọn àtọ̀rọ̀ àforíjì fáwọn òkú wa níbo láti lọ òun ní pé bàbá máa ní ipò tọ́ga níjọ́ kan dàgbà yà wọn yóò máa béèrè sí ọlọ́run bóun mo ti rí ipò ìwọ́n níbẹ̀ àforíjì ẹ̀ṣẹ̀ tọmọ rẹ̀ ń tọrọ fún ọ nìyẹn ẹ̀sìn wọn àrífọ́ wà nù hadith àbí ìgbẹ́rọ́ ìgbè ìdààmú sẹ́kùnà adam ìǹkọ́tà ánìhù àmàlùhù ìlàmì salat sọmọ anáyà adam bá ti kú báyìí mẹ́ta péré ló máa kù fún gbogbo iṣẹ́ rẹ̀ ti parí pé yóò sunkún kò sí mọ́ àkọ́kọ́ ń bẹ̀ òun ní kí ni ọ̀sọ́dà kọ́ ti jàríyà sàrà tí ó ṣe àti túmọ̀ rẹ̀ fún wa rí ṣe àlèmọ́mù sọ̀yọ́ pín sọ́ka bí àwọn ọ̀fẹ́ bíi mélòó bíi mẹ́wàá ni sàrà tó ṣe tí sàrà yẹn dẹ̀ ń kọ́ntínú nínú ẹ̀ ní kéèyàn gbẹ́ kẹ̀ǹga gba bàbá akẹ́kù ní agbóró ọdẹ bàbá kẹ́ máa bá wa sọ̀rọ̀ wa sọ pé ah, à ọ̀n ẹnìkẹ́ tí lóun máa rage ẹnìkẹ́ tí lóun máa kókòrò ní gbólókùn kẹ̀ǹga bàbá bí sàrà nìkẹ́ náà kànga ti wá wà lágboolé mo ní lágboolé yín nìkan wọn ní ẹgbẹ́ kànga sí ni wọn náà ah. inú ohun tó sì lóore fún wa nìyẹn wọn gba ẹnìkan àfàwà sáàd gbàdí ààrẹ jáde láyé ọlọ́ọ̀bí ànúkò sẹ́lá ń pè kí ni wọ́n lè fi sádàkà àlẹ́bí ní gbẹ́ kànga ọwọ́ agbẹ́ kànga ọwọ́ aṣọ wípé eléyìí ọjà ti kí ni òun lè ó fi sáàd ọbẹ̀ pé kò sí láì fún un lè dá ọ̀pẹ̀ nínú àwọn ẹ̀mú tí ń jẹ́ sọ́dákọ́tù jáàrí àníyàn sàrà tó máa kọ̀ǹtínú bá a ti ń sìnkú ni. bí wákìf wákìf òun ni nǹkan àmútọ̀rọ̀ táàdì mọ́lẹ̀ tí ò ní kò níbi ọwà bí kọ́ lọ gbin àgbọn ọkọ dá máa lọ ká lọ́fẹ̀ẹ́ gbogbo mùsùlùmí àbí kọ́ lọ gbin ọ̀pẹ wọ́n ní ká máa lọ já ọ̀pẹ yẹn lọ́fẹ̀ẹ́ ká máa fi ṣe epo lọ́fẹ̀ẹ́ títí ayérayé tí ládàá tó bá kún bẹ̀ máa jẹ́ tẹ̀ àti rẹ̀ ń tó ṣe é ti sìn Awa wa àwa wo lówó gbogbo ìgbà náà máa ń sọ pé tẹ́ ẹ bá kú dáwọn ò sì kú yín kódà bá a ti wá àbíkọ wọn ní gbọ́ tòmọ́tò bá ti sìnkú ara ẹ ẹgbẹ́ kí wọ́n tó kú mo ti ara mi lẹ̀ kéèyàn kọ́ mọ́sálásí ọ̀nà ìdíyẹn nìyẹn àbí àbí ọgbà táwọn yẹn bá ń kẹ́kọ̀ọ́ mẹ́ wọn ló ní ọdẹsì máa jẹ́ tiẹ̀ sọ́dà kọ́tì ń jáàríyà ẹ̀rí. bákan náà wọ́n láti ń sọ ọ́rẹ́ ìyẹn di ọ̀hún là ọmọ dáadáa tó ń sàdúrà mẹ́ládé yìí. ìpè inú àwọn ṣòfà á nìyẹn àsọmọ ńbẹ́ńbẹ́ àdúrà rẹ̀ ti yẹn lè torí ẹ̀ gba òbí rẹ̀ lẹ́rù ṣùgbọ́n ọmọ tá a bá rí tọ́ nìyẹn o. àrí tọ́fẹ́ sìn tó nímọ̀ ẹ̀sìn sísìn lóhùn ẹ̀sìn lẹ́yìn náà ni àìlùmí yìí ń tàfà àwọn bẹ́ẹ̀ lọ́bi yára pé ọ̀yẹ́ kí yẹn lè kó lè pàdánù kẹ́nu mẹ́ta yìí wọ́n bá já sí pé yẹn fẹ́ lẹ́yìn ẹ mọ ọjẹ́ ni tí ó lówó ó lè fi nǹkan ẹ lẹ̀ tí wọ́n wúlò fáwọn yẹn títí ayérayé wàá ẹ mọ kó o sì lọ́mọ láyé tẹ́sì táwọn ọmọ yẹn ó lè máa ṣàdúrà fún ìkẹta òun nìkan jẹ́ àfa àfojúlùmọ̀ tó nímọ̀ tó sì lò ṣùgbọ́n ọ̀wá ní kankan ìwọ́dọ̀ ọ̀bá sì ní kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí má ṣàfihàn o torí o lè sọ pé ọ̀pẹ kọ́ má pẹ́ o o lè yá o lẹ́nu ọjọ́ mẹ́ta ìlà tún lù sí ọ̀kan náà àwọn àwọn ọdún mọ́kànlá gan ní àwọn ilé kéwù àìsàn lùsì àwọn míì táwọn yìí náà sá gba wọn títí ẹni o ti ṣe yanni n sọ fún ọ̀kẹ́ náà ọmọ ìyá ńgbà tí wọ́n tún kó pákó dé ọmọ ìyá ọba kẹ́yìn mi kú ní ìgbé pákó sí mi lára ọ̀gbọ́n ti gbọ́ ń sọ fún kínní ni lábínú ni ká gbé lé mi lórí ìfẹ́ pákó. so nípa bẹ́ẹ̀ nínú àwọn ẹni tí ó sì pẹ̀ làwọn ọmọ wa ìkẹfà nínú àwọn kan tí ó sì pẹ̀ ń la mo sọ pé ìyẹn bẹ́ẹ̀ náà àwọn tí ó sì bẹ̀ mo sì èsì ìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ràn bá ti dá fọ fọ̀rọ̀ àná ṣáájú àwẹ̀ máa kìkì àwẹ̀ ní bọ̀ yìí ẹlòmíràn sọ pé ìyàwó bọ̀dọ̀ òun ni òun ọ̀jẹ́ gbà kádẹ́sì má gbàgbé ní ẹ bá mọ ọmọ ọjà àwẹ̀ sábàbí kan téèyàn fi jìyà kàrí lọ́wọ́ àwẹ̀ ó tó sẹ̀ wá kan paríparí lọ́hùn. ẹ̀rọ fáwọn àwọn méjì kan wá bá òun lójú ọrùn wọn wá mú òun rìn àwọn adébí òkè kan wọn nígùn wọn lọ sọ pé ah, ọ̀rọ̀ òun lọ́rùn òkè yìí ti ga jù kò tún á straight ọ̀rọ̀ òun lọ́rùn wọn ní sànùsà ìlòhó alẹ́ yìí á jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn fún ọ ságùn wọn lọ́wọ́ fún báyìí wọn sì kí àwọn kan nìyẹn wọn kẹ́ wọn lákẹ́rọ́ wọn jẹ ìyà àwọn olè lé wọn láwọn náà nìyẹn bí tọ́ ti ń dà lẹ́nu wọn lè jẹ́ ń tú kókò wọn kì nǹkan bọ̀ wọn lẹ́nu wọn á sun wọn kọ́ àwọn nìyí òun làwọn tó ṣe pé wọ́n máa ń sinú lọ́sàn-án àwẹ̀ láì ní ẹlòmíì ò tún máa fi rẹ̀ sí ẹ̀yẹ ẹ̀fẹ̀ akóńgbẹ yìí ó àwọn yẹn ti mọ̀ pé ìgbà àwọn ẹ̀ ara ẹ̀ lọ́ ń tàn jẹ ẹ̀yẹ ọba hmm. ìpín yẹn máa ń padà ní àwọn tó ti lọ ọba ti wá sọ fún ọ ìmọ̀ ojú ò rí tó ààwẹ̀ wà nù nǹkan tí ó sì pẹ̀ àdìsọ Qur'an ṣáájú ọ wà nù hadith tó lálàáfíà yìí pé as-siyamu wal-Qur'anu yashfa'ani lil-'abdi yawm al-qiyamah ààwẹ̀ àtàlù-Qur'ani wọ́n á sì pẹ̀ níjọ́ bí al-qiyamah yaqulu as-siyam ààwẹ̀ ọ̀ máa sọ báyìí pé àìrọ́bẹ̀ ètò àwọn ènìyàn yà rọ̀bì ìwọ ẹlẹ́dàá mi ò mọ̀nà àtúhù tọ̀ àyàmẹ́ wọ́n ṣe hàwá nà áàrùn mo kọ̀ fún mi ìjẹ́ kó jẹun mi ìdàjẹ́ kó gbádùn olólùfẹ́ rẹ̀ lọ́sàn-án òun ló so igi rẹ̀ ń dọ̀dọ̀ òun ló sì lóúnjẹ òun ló ra oúnjẹ fúnra ara rẹ̀ lé mo kọ̀ fún mi ìjẹ́ kó jẹ mi ìjẹ́ kó súnmọ́ olólùfẹ́ rẹ̀ lọ́sàn-án fọṣọfíìn ni ìfì ọlọ́run lòmí ń sábà bí ìsìpẹ́ rẹ̀ bá ń gbà á lẹ́rú ọlọ́run wọ́n ní kọ́ra ni wọ́n tún máa sọ báyìí pé mọ̀nà àtúhùn náà mọ̀ bí láìlì. mọ́ kọ́ fún ìjẹ́ oṣù lóru àdélé ni ọ̀kẹ́ wọ agbàrẹ̀ asámú ti bá wọn mú kọ́ sọnù. ọ̀kẹ́rẹ́ ńlẹ́ lọ́dọ̀ wa wọn mú sọnù àwọn ẹ̀dẹ̀ rí mi nínú ìgbékalẹ̀ ẹ̀ pọ̀. ẹ̀dọ́ bá kí oṣù pé òun ní ní yóò máa ṣe tàrà wíwù. wọ́n ní kùránì ọmọ sọ pé ní àtúhùn bí nígbà fi mi sin náà fílàní ọ̀sẹ̀ fíìnì fi ọlọ́run lomi sábà bí èsì pẹ̀rẹ̀ bá ń gbà á lẹ́rú ọyọ ṣáàlì ọlọ́run ọba fáwọn méjèèjì ní sípẹ̀ yẹn. nínú àwọn ẹni tí ó sípẹ̀ alimusọ̀lẹ́ẹ̀nà alẹ́ lè má yé àwọn tó kírun sókùlà èyí táwọn ọ̀la kà sí ẹ̀ lọ́dọ̀ wa mí báyìí tó kù bá kú o lè má jiyàn mẹ́ta lọ tí ó kí n ò sí la tùmọ́bì èyí tí ò sún ọ̀fun àyè la máa pọ̀ ń bẹ̀ jọ kẹta àbí jọ keje eight days rẹ̀ eight days kọ́ twenty one days ni. gbogbo ẹni ọwọ alẹ kò de anaayu ghairu jaiz ìlà lè àṣìyà ká máa túbọ̀ òkú kò sẹ̀tọ́nu sẹ̀ríà kékeré yẹn kàn kí fóònù mọ́lẹ̀ wọ́n ní sọ yín ni pé bàbá báyìí jáde láyé ọmọ báyìí kú kí láǹfààní ta fẹ́ rí mẹ́. àyàfi pẹ̀lú òkùnfà inú òkùnfà yẹn ni wípé kí rò fi pọ̀ bí òkú rẹ̀ láti wá kírun sí i. kódà lè lọ rí lórí rédíò tí wọ́n lọ rédíò tí wọ́n lọ wí mẹ́ àbí mẹ́sẹ̀gì èyí tí wọ́n máa ń lọ sórí kọ̀ǹpútà tí wọ́n kó bí nẹ́mbà bíi ẹgbẹ̀rún àníkà sọ fún yín pàfà lágbájá kú àbí lágbájá báyìí jáde láyé aago mẹ́rin la fi jẹ̀nẹ́sà la fẹ́ kírun sí la la fẹ́ ṣe sọ́lá ẹ jẹ́ ká pọ̀ wá àárọ̀ lọ́dẹ̀ ti kú pẹ̀lú ògùn ọlọ́ngbàjọ́ bẹ̀ ní ẹni ọ wà kí ó ti ṣe. lórí pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn ẹ̀rọ bá ń pọ̀ ẹ̀wọ̀ imam ahmed rahimahullah ta'ala bẹ́ẹ̀ náà ibùdó jẹ́yìn rahimahullah ọfà seventy thousand lókè òsì wọn ni wọn ò wọn gbé sínú báyìí padà lọ máa fi ń gbé tó bá kó síbẹ̀ pẹ̀lú èmi ń sèmọ làlùbáni ọ̀wọ́ jàǹtìrẹrẹ ni ìró máa pọ̀ fàyà. tó àwọn tó kírun tó kù láyìn náà wà nù olùsìpẹ̀ ọ̀nà ìdá lè gbà púpọ̀ nìyẹn àbí ká púpọ̀ pẹ̀lú fásọfẹ́ nìyẹn wípé lágbájá báyìí jáde láyé àmọ́ kò ní láǹfààní àti lè wá bá wa ti sọ̀lá ọ̀rọ̀ àforíjì fún un. náà ká Allahumma ṣe sọ fún ni pé lágbájá báyìí jáde láyé ọ̀rọ̀ àforíjì fún àmọ̀ kówó láǹfààní àti yàtọ̀ síbẹ̀ kódà bọ́jọ́ naam albani ta'ala ó ọdún mẹ́wàá tí wọ́n jáde láyé ti kọ́ sínú wọ́n wá wọ́n wá kọ́ síbẹ̀ nínú àwọn kan yẹn tó bí mẹ́wàá nínú nǹkan tó kọ́ ni pé ẹni ọmọ àwọn tó bá wà lájú wọn gbọdọ̀ rán ẹni sí fáwọn jáde láyé ikú rẹ̀ ọtí kú àwọn ọba ti bá lé ìgbà ọba dé báyẹn lẹ́yìn ọdún mẹ́wàá ló dé àbí lẹ́yìn ọdún kan àbí lẹ́yìn ọdún méjì bàbá ń kọ́ ọlọ́run ọba àlejò alákọ̀ọ́bá ní foríjì wọn ọdún ọdún kan báyìí tí wọ́n jáde láyé. ìkànnì àwọn nǹkan tí wọ́n kọ́ bẹ́ẹ̀ nìyẹn. pé àwọn rí i pé náàyò pé kò bá ṣẹ̀rí àpò pé ká tún pọ̀ fẹ́ ogun ẹ̀ kí la fẹ́ lò mẹ́. ó ti kó kú náà nìyẹn ẹni olóore nu gbogbo ayé ti jáde láì òun láti sọ̀tọ́ là ẹni wàá ní ikú ti ọ̀jẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sì lóun ò ní jẹun ní tìun ní táìmù mí ẹ̀ lóun ọ̀báyàwó ẹ̀sùn kó tó tọ̀sùn la yọ̀ sùn. níbi òní yìí lónìí jẹ́ ìní súnmọ́ yàwó rẹ̀ lọ́ọ̀fẹ́ tó bí ọ̀sẹ̀ kankan yọ padà rò ó pé tó àfa àti lọ náà nìyẹn jọkàn tí wa náà máa dé nínú rẹ̀ ni pé wọ́n gbogbo àwọn tó jìkà àárẹ̀ tí wọ́n bá sin àwọn sí kọ̀ọ̀kan gbajúmọ̀ gba àwọn kan yẹn sápọ̀ ìyẹn mọ́ gbára tí wọ́n bá gbá wọn lọ àwọn tó kírun sókù láwọn àná tí ó ṣe kí ni o ó sì bẹ̀. bẹ́ẹ̀ni mọ́làn sọ sọ́lá sọ báyìí pé mọ́ọ̀mí máyé ti ń yusalli alayhi ummatun minal muslimin kò sókù kan táwọn àkójọpọ̀ kan máa kírun sí lánàá àwọn mùsùlùmí yẹ́bùlù ògùn ní mẹ́à tí wọ́n á tọ́gọ́rùn-ún ká máa pọ̀ wọ́n bá ti tẹ̀wé bá ti àtọ́pọ̀ wọ́n wá fún nítorí pé innal insana kana ajulan oníkanjú ni wa a gbé ọmọ wa lọ sí tẹ́ níjẹta kọ́yà rẹ̀ láàrin ipá ń ṣe processing pa fẹ́ ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ òkú méjì ti bá wa mẹ́. àwa ṣe sọ̀lá àsọmọ tán àsìn tẹ́ báyìí àwọn tọ̀hún yẹn náà ti fẹ́ parí o kíkọ̀ wa tún sọ fẹ́ já máa lọlé ọjọ́ bí ẹ̀bẹ̀ láti ń bẹ̀rẹ̀ wa ìkẹjà ní sùúrù ó lágbà dáadẹ̀ tó ṣe tẹ́lá àtúbà wọn ti sọ láàbá yìí àtúbà yẹn tó tún fẹ́ gbé kíni à ẹ má jẹ́ àgbàgbé pé kìrọ̀ ọ̀tọ́ọ̀ ni kó fi jẹ́ pọ̀ méjì tì í yẹn ọlọ́wọ̀n gbàgbé rẹ̀ wọ́n ti kọ́ lẹ̀ fún adẹ́lẹ̀ kíkẹ́ àwọn àmì ẹ̀tọ́ ti sọ láà. kí wọn náà lùsùn nẹ̀mí ọ̀gá yẹn sí o ọba ṣe sọ̀lá yìí ń lọ nìyẹn ẹlòmí ọdún níwájú mọ́sùmára ẹ máa wò rẹ àbá ọ̀sẹ̀ wọn síbẹ̀ báyìí kọ́dà bò sí nǹkan kọ́dà kan máa ga fẹ́yìn kúkúrú sí ṣé sojú ni wọ́n sáfi sí lórí sẹ́yẹ́yẹ́ nígbà yẹn gba dákun á sì sọ̀lá wọ́n sì sojú wa rọ́ọ̀fẹ́ bọ òkú òun ni ládàá yẹn ti máa òkè údù méjì láti gbẹ̀sán yẹn. alásùsálá ni kò sóòkú kan tó máa máa kú táwọn ọjọ́ kan náà mùsùlùmí máa ṣe tí wọ́n á kírun sí la tí wọ́n á sọ gọ́rùn kó ló hàn tó ìfẹ́ gbogbo wọn yẹ́yẹ́ yẹ́sù fàáhùn náà là wọ́n sà tọrọ sípẹ́ fún ilà ṣòfin àwọn òfin àfikọ́ fún wọn nípa ìyẹn sí ẹlẹ́kùn ẹ̀jẹ̀ máa kọ àwọn tó tún jẹ́ gbàrọ̀ gbùdù nìyẹn o eléyìí jẹ́ àwọn oríṣi ṣùfàá àwọn ṣùfàá tí wọ́n jẹ́ ní iyì táwọn sọ yìí tí wọ́n á sì pẹ̀ nítorí pé wọ́n jẹ́ ní àpọ́nlé ẹni tó bá jẹ́ lépè ò jẹ́ ìsọ̀lẹ́sọ̀ lè jẹ́ ṣùfàá o bí hadith tá ti lọ nìyẹn pé innal la'anina dáadájú àwọn elépè láàyà kùnú na yawma al-qiyamati ṣùhàdá wọn ò ní jẹ́ ní ìjẹ́rìí ní ọ̀gbìn al-qiyama ipò tó dẹ̀ ga ni wọn là ṣùfàá wọn ò dẹ̀ ní jẹ́ ní tí ó tún wà nípò tó tún ga tá yìí wọn ò ní jẹ́ ní tí ó sì pẹ̀. hadithi mi lábẹ́ báàbù làkàn wọn ni hadithi ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàdínlógún haddathana abdul ibn abdullahi. haddathana abdul ibn abdullahi. قال حدثنا سليمان بن بلال قال حلا عن أبي عن أبي هريرة قال قال النبي صلى الله عليه وسلم لا ينبغي للصديق أن يكون لحانا حديث ìyẹn náà tó bẹ́ẹ̀ sọ fún wa yìí pé ká sọ̀rọ̀ afẹ́pẹ́ o gbogbo àwọn elépè pé pẹ́lú ọmọ àwọn ọjẹ́ bíi gàrí ni alùsùnà níta elépè nínú ilé ọkọ ni ọ àmọ́ kóbi wọn ọyẹ sálẹ má ti ohun tí ó dùn yẹn tí ó wọ yẹn lórí gan ni o mẹlòmí ká má ti ṣẹ́jú pẹ́ báyìí ó ti bẹ̀rẹ̀ sí mú ọ bíi kóńgò gàrí èmi ni náà rẹ sọrí pé sẹlẹgẹ gán lèyí tó ṣe lónìí èèyàn ni mo ti síngèlè ọyẹ máa sí nígbà wọn ti mọ̀ pé ẹ kúkú mọ jèpè náà lọ yá ẹ máa kó sí ẹlòmíì ó ṣe pé àtìpè fọmọ àtìpè fún ọyọ láàrẹ nìyẹn o ẹlò àwọn ọlọ́run àti àbórí rẹ orí ah, dídà rúgbò kò pé ni kíní kan àbí wèrè ah, ẹlòmíì gbéyàwó ẹ bẹ́ẹ̀ o ẹ̀wọ̀ ẹ jẹ́ ìyá wèrè ah, wèrè bò ọba wèrè gbé. عبد العزيز بن عبد الله حدثنا مبارك طلبائي في هني سليمان قصف ما يقول ولا تدع لعلاء لا تدع علاء علاء آه، إيه أنا لهم قال لا تدع بابهم لعلاء إينا وأنا يروي إيه ولا تدع بفر رضي الله تعالى عنه مولا الله سلام طلبائي لا ينبغي للصديق أن يكون لعانا ẹni tó máa wà nípò kejì táwọn ànábì ọlọ́run mina nàbí jìnnà ọ̀sẹ̀dẹ̀ pìnnà kò sẹ̀tọ́ ẹni tá a pè ní olódodo tí gbòdodo tó wà nípò tó ga tẹ̀lé àwọn ànábì ọlọ́run tó ti wà náà ẹni tó ọlọ́run bá ti ṣèdẹ́ra ó ń tọ̀ wọ́n ọ̀gbọ́dọ̀ yẹlé pé ẹ bá rẹ nìkan tí wọ́n ń pè ní sèdèk tí wọ́n ń sèpè à irọ́ ni kò rí bẹ́ẹ̀ hadithi yìí ọjà hadithi tó ṣe pé ń kọ̀ fún wa pé ká sọ́ra pípé ọ̀pọ̀lọpọ̀ ká máa sí pé nítorí pé ẹni tí wọ́n bá fi èpè ṣàtẹ́wò tí wọ́n mọ̀jì pé lọ àfa ìbádùn àwọn ni kí yẹn máa ṣe máa ṣàdúrà yóò dáa fún wọn yóò dáa fún wọn hmm. yàrá kan ti kú ní ìsìn nígbà wà ń kéékèèké téèyàn bá sì nǹkan kan kò sáni yé yẹn wà pé àwọn ah, àdámọ̀lẹ̀ akídì èwo táwọn ọ̀sán kan máa wí ni ẹ̀kẹ́ àdámọ̀lẹ̀ akídì làwọn wì tí wọ́n bá ti tọrọ kan bá ti lágbára tó lágbára táwọn àti máa wọ́n pè ní ọgọ́ àdámọ̀lẹ̀ akíndì àti lábá àwọn dọ́gbọ́n sọ níbi àwọn òun sí kinní yìí ẹ kó rí báyìí ìyá mi ẹ̀rí yóò sọ ojú rẹ̀ ó ti pọ́npọ́n ọlọ́run fìrè fọ́ ọlọ́run fìrè fọ́ à ẹ wojú bí ojú ọmọ àlùjẹ́ náà ó ti dùn pa. láyà ọmọ gbúgbò àwọn ìjálẹ̀ mọ́ ìwọ ọmọ yìí ọkàn sáré dákẹ́ ni ọ̀pọ̀ èpè tọ́lẹ̀ bá fi àdẹ́wò èpè tá a fi kọlù. ẹni yẹn kò ní wà nù ẹni tí ó jẹ ní òdodo sípò rẹ̀ máa tẹ̀lé kó àwọn nẹ́bí ọlọ níjọba ìdàlù fìyà mi. àwọn òpin nàìjíríà ní ẹni wà ní ipò kéní òun aláwa ń kó kejì igbákejì ipò kẹta ń kọ olórí ilé ìgbìmọ̀ àṣọ ayé ní ìnárí nínú ètò òṣèlú ayé ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run lọ́run àlẹ́ tó mọ́ àwọn olódodo lẹ́yìn lẹ́yìn àwọn owó. شهداء يبقى ثانية لين العمو صالح وكانين هاري وني حدثنا وميدني حدثنا محمد بن يوسف حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن عمش أنا للوبيان أنا الحديبة قال ما تلاعن قوم قص إلا حق عليهم اللعنة طب أنا رأيه دفن جاد دي مالي العداو حديثي حديث صلى الله عليه وسلم أخرجه عبد الرزاق وابن شيبة وابن أبي شيبة محمد بن يوسف قال حدثنا أبا وصرا أبا وصرا يقول سفيان أبا وصرا قال صدى الأعمش أعمش نا لرن يوالا صدى أبي زبيان أبي زبيان نا لرن صدى حذيفة حذيفة واني كان غير أرادتي táwọn sàbí ń tí ọlọ́run ọba bá ń sọ jáde lẹ́nu ìnáwó ẹ̀tàkàlẹ́mú nàní ẹ̀lmì wọ́n ń sọ̀rọ̀ nípa àmọ́ ni ìmọ̀ tó sinlẹ̀ sí wọn lára nínú nǹkan tí wọ́n tà lákà rẹ̀ tí wọ́n gbà látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam wọ́n là fara ọ̀rẹ́ ìfàsọ́ba yìí pé mọ́tẹ̀lẹ́ àná ọ̀hún kọ́tún àwọn ọjọ́ kí wọ́n ní máa ṣépè ìlà ọkọ̀ àléhìmọ̀ láàrin àfi kéèpé yẹn padà já wọn. a fi máa sọ wípé kì í ṣe ìlànà ẹ̀sùn náà òun ni ká máa gbé ọ̀rọ̀ àwọn aláṣẹ lọ sí mímbàrí ká máa wọ̀n wọ́n lépè. ká kò ní dá fáwọn aláṣẹ wọn kówó jẹ àbá gbogbo èyí tá a fẹ́ látijọ́ yìí ẹ̀yin náà wo wàhálà tá kó sí. ọdáhùn lára àbí ọdáhùn ọdáhùn jìtẹ́n jìtẹ́n. wọ́n lówó wá ti pọ̀ jù òun ni òjò ní ìmọ̀ láyé ti pọ̀ jù. aláwo ti tírì ti ẹni tọ́jà láṣẹ yìí ti já láṣẹ ńgbà yẹn ń bolówó dé ọ̀ márùn-ún owó pupa lọ́kẹ́yìn. àbá ń gbà sí. ẹ wá wá àtìgbà yẹn tá a ti ń kẹ àwọn ẹni tá a máa ṣépè fún tá a ń ṣépè ẹ wo bí pè yẹn tí wàá ń jà wá látijọ́ yìí táwọn òbí ṣépè náà bá wà dé nìyí ohun tó kó ẹni tọkàn ti lé tó yẹ wọn ni Abacha lé táwọn míì máa ṣépè fóun náà èlé ló fi lẹ́ẹ̀kú ó fi lẹ́ẹ̀ sí náírà mọ́kànlá nine naira sí eleven naira ló fi sí eh, ninety eight àbí àbí ń gbọ́ lókun yẹn ninety eight àbí nǹkan ninety six eleven bóyá náírà mẹ́sàn-án sí eleven náírà ìpè ní ìpè níjà wá ìpè ìpè kò ní dá tí ọba ti dá balàṣẹ kọ dá fáwọn ẹni bẹ lẹ́yìn rẹ̀ náà nìyí adúgbò ẹ̀sìn tọ́lọ́run ní ọ̀sẹ̀ kù sí alára ọlọ́mọdé àmà padà sí ibú wọ́n gbọ́ ìpínpá sọ̀rọ̀ ayé náà ni ẹ wá wò báyìí ṣe kó olúkú mu alọ sí Saudi ní ọdún kẹjọ sígbà tá a wà yìí ẹnìkan wá lóun ti lo ọdún mẹ́wàá àbí jù bẹ́ẹ̀ lọ tóun ti wà ní sọ̀rọ̀ǹkìyà sìmẹ́ǹtì ó tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ iye tí wọ́n ń tà náà wọ́n sì tún ń tà ìṣòro fọ́ọ̀rẹ́ náírà ti báàgì báàgì kan fọ́ọ̀rẹ́ náírà tẹnu bàbá àtúnṣe tó ta fẹ́ kò ní Saudi yẹn wọ́n ń ta epo pẹtrol lítà kan wọ́n ń tà ní fọ́tí náírà ńgbà yẹn ní mẹ́sẹ̀gì tó ń tún wọlé sórí aago wa nìyẹn ipò di di twenty naira báyìí ìjọba o nígbà táwọn múra sí fóònù sọ̀rọ̀ yìí nígbà táwọn ò ṣe pé àdúrà làwọn máa ń sè ẹ wá sí bí wọn bó wọn ṣe ni wọn ṣàdúrà ní pé Ọlọ́run fún wa ṣe táwọn aláṣẹ wa ṣe. bàbá àwọn ọmọ rẹ pé gbogbo olè tọ́jà ìpè tẹ́tẹ́ kò lè gba olè tọ́jà ẹ̀ lè rí nǹkan yẹn gbà lọ́wọ́ rẹ̀ kílẹ̀ wá sí pé ìpè ìdìdẹ̀ ni ó gbọ́dọ̀ jà bàdó àti máa ń jà tọ́ba ti rọ̀ báyìí pé àwọn dàbí pé ní ìpìlẹ̀ àwọn ènìyàn yá ẹ lọ jẹ́ sẹ̀mí ayé wọn ẹjọ́ korúkú musu tó tọ́ wọ́n á korúkú musu gbogbo àwọn ẹni tó ní mọ́tò ní ìsìn wọn ò lè gbọ́kọ̀ jáde mọ́ ìpèníjà o ẹni ọlọ́kọ̀ báyìí àtàsìkò rẹ̀ ní agbo ayé o wípé èyí ó ti wà ní kòtọ́ga yóò tún máa béèrè nítọ́lọ́ rẹ̀. a ma sọ pé ẹni tí ń gun ẹsẹ̀ kọ́ ma ẹni tí ó máa gun kẹ̀kẹ́ àbẹ́ẹ̀kọ́ ẹni tí ń gun kẹ̀kẹ́ á nìkan tí ó máa gun alùpùpù ẹni tí ń ga alùpùpù tí ọ máa ṣe kíni o tí ó máa gun ọkọ̀ nígbà tí pèsè àwọn yìí padà wàá jà wá tán àwa rí ẹni tí ń gun ọkọ̀ títí wà ló kù tó wọn rà sọ sí sọ̀rọ̀ làbúdà mi náà kò nígbà tó ti já sí wípé iye béèyàn ń ra lítà méjì lèyàn máa ra lítà yọ̀kẹ́ lẹ́kọ̀ọ́ á ní páàkì ẹ̀ tètè wọn ní èèyàn nílé ètò fífi ń nà ọkọ̀ tí ó rolu gíláàsì ní tèmi yóò lè kọjá lọ pẹ̀lú ẹlẹ́sẹ̀ méjì rẹ̀. níbẹ̀ má jà sí pé mọ́ agbọ́rọ̀ sí afárá ọ̀rẹ́ ìfàsọ. ìfìmọ̀ tàlẹ́ àdìkọ́wọ́mù kọ́tù ìjọ kí wọn níyé máa sí pẹ̀lú ra wọn ilà ọkọ̀ àlehìmọ̀ láàrin àfi képe yẹn jà wọn yóò padà wáyé fún àdúrà wọn ẹja máa ṣe yóò àwọn nǹkan tá a máa rí ọ máa dùn wá ń tó tọ́ o wọn ká máa jẹ oúnjẹ pé ọ wọn ní ká dẹ̀ máa gbàgbé ohun tí ń jẹ́ láàánú yìí wọn náà ní alẹ́ ìbọn ájú mi náà wáṣùmẹ́. jìnnà sí kí ọlọ́run ara àkẹ ọlọ́run náà ní kálómi sẹ̀mí gbẹdẹmukẹ́ séyà lọ yẹ ká máa jẹ nígbà tí bàbá tó bọ́ bẹ́ẹ̀ yìí tó kọ́kọ́ wà ń bẹ́ẹ̀ jẹ lò ó kòrò lára àwọn èèyàn àbí òkòrò lára àwọn èèyàn àpẹ kálukú lè bọ́ síbi tó wù tí ọtọ̀ yàyàyà ní ẹ bá tọ̀ wájú ìtàgbà yẹn tó bá mú yẹn. owó tí wọ́n gbọ́ owó náírà náà bóyá náírà náà tọ́ márùn náà gbogbo ó parí ẹ̀rọ arówó nínú ẹ̀yọ́ ọ̀pẹ náà ẹ má jà sí pé wọn àdúrà ni ọ kódà bó koro báyìí ká máa sàdúrà gẹ́gẹ́ bá a sọ̀rọ̀ pé àdúrà yẹn ń fa àwọn olè máa nẹ́sàlá mi máa sàyà ń sè àdúrà máa wúlò fún un tó ti ṣẹlẹ̀ náà nǹkan yẹn ti bàjẹ́ ọ̀rẹ́ di àdúrà máa wúlò ẹ̀wọ̀n tó kí wọ́n á ṣe pé kéèsì ṣẹlẹ̀ àdúrà máa wúlò adẹ́sìn má gbàgbé pé àdúrà ni ó máa máa gbà tí mọ́kó ṣe déédéé wọn tó a fi sọ́rí àdékọ́ ọlọ́run ló ní sọ àdékọ́ dẹ̀ dọ́jọ́ kọ́ tọ́jú ẹ̀fọ́ àdéjọ́ gbẹ̀dà làyà mi ẹ̀jẹ̀ asọ̀rọ̀ afẹ́pẹ́ o ojú ọ̀nà míì tí a tún fẹ́ wọlé sí báyìí òun ni báàbù man la'ana 'abdahu fa a'taqa ojú ọ̀nà tí ń sọ nípa ẹni tí ó ṣépè fún ẹrú rẹ̀ àwọn àtúnṣe ọ̀dọ́mọlúwàbí òun ni haddathana ahmed ibn ya'qub. haddathana ahmed ibn ya'qub أن أبي عن جدي قال أخبرتني عائشة أن أبا بكر لعن بعد رقيقه فقال النبي صلى الله عليه وسلم يا أبا بكر اللعانين والصديقين اللعانون والصديقون نعم اللعانون والصديقون قل ورد الكعبة مرتين أو ثلاثة فعاتق أبو بكر يومين بعد رفيقه ثم جاء النبي صلى الله عليه وسلم فقال لا أعود عليه ẹ ká náà àgbà wá sí lónìí o àṣepè ni àdámú èèyàn ni téèyàn bá ti rí mu tó gbé èèyàn ni èèyàn ò fẹ́ ju òkè sí i wọ́n dàbí èèyàn bá rẹ́ni tí <laughs> tí bá jẹ́ yẹn ọwọ́ rẹ̀ dùn yẹn ó sì ti di pé èèyàn ó lè dáhùn òun lè ní wí pé òun bá lọ lọ́wọ́ kẹ̀ yọ́ máa sọ fún pé kò ní dà fún kò ní yẹ kiri kẹ̀kẹ́ ni wọ́n máa rí. ìpín yẹn àti ìsábà eh, máa ń yá lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ èèyàn àti ọ̀sẹ̀lẹ̀ sáwọn ẹni tó lóore náà káwa náà yà yí padà o. wọ́n ní Ahmed bin Yaqub haddathana Ahmed bin Yaqub ọba wa sọ̀rọ̀ ní haddathani yazid ọ̀nà yazid sọ fún mi bẹ́ẹ̀ni mikidam bẹ́ẹ̀ni ṣọ̀rẹ́yì ọlọ́wọ́ látọ̀dọ̀ bàbẹ́ látọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n ní akhbarotini ìyẹn náà wá sọ pé bàbá yẹn sọ pé akhbarotini àyíṣà tu ọ̀rọ̀ tí mò ń sọ yìí àyíṣà ló fún mi nírò ìtumọ̀ rẹ̀ ni pé ọ̀rọ̀ òdodo ni àyíṣà múro wá nípa bàbá rẹ̀ gángan wọ́n ní anna abba bakirin wọn dájọ́ àbàbà kiri láàánú bá àdọ́rọ̀ kéèkéèké ó ṣépè fún kanú àwọn ẹrú ẹ̀ faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam wọn lànà sọ̀sọ́lá wa sọ fún àfọwọ́ àbàbà kiri pé ya àbàbà kiri àrí àbàbà kiri ẹ̀rí wọn fi alamatu ta'ajjub àmì kí ni èèmọ̀ níwájú rẹ̀. Àlàánú na wọ́n sùn fèèkún eré abubakar tó o lérò kó lè papọ̀ ni elépè àtolódodo tí wọ́n wà láàrin wọn ọjọ́ rà kálá ọ̀rọ̀ tí ẹ̀rí bẹ́ẹ̀ kò ṣeé ṣe ọ̀rọ̀ bíl káàdà kódà mo ṣe pé mo fi ẹlẹ́dàá tó ní káàbà mo fi búra wọn ò lè jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láéláé ìwọ́n wà nù sí dìkì ó tún ayé lépè yọ ọ́ ọgbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wọ́n lọ́n sọ̀sọ́ láwí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kíní ó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì kódà ẹni tó gba hadith yìí wá ní kódà ọtẹ mẹ́ta tá nẹ́bì wí bẹ́ẹ̀. abákiri ni mo tún ṣe èyí lónìí kí ni màá wá ṣe yìí. wọ́n ní bàbá abákiri sọ̀tì ìkọ́jà lọ tààlà àti káà náà tètè máa gba wá sí pé àfáàní wí tààrẹ ẹni àwọn obìnrin tá a máa ń ṣépè lọ́mọ. àní àfáàní wí tààrẹ ẹni nígbà òsì ń ṣépè gbogbo èpè tó ti ṣẹ́ láti jọ ìbí náà lọ́ padà sẹ́yìn ọmọ mẹ́fà ló bí méje ni èwo lọ́padà á wúlò fún sí kò sí ìtọ́padà wúlò sí bí àgẹ̀nẹ́ lọ sí tún padà rí bí ó ṣe pépè lọ́ọ́ máa ń sẹ́ ẹ̀yà má ṣe pé mọ́ wọn bá kiri gbọ́rọ̀ kí òjijì ọlọ́run sọ lẹ́ẹ̀kẹta pé à elépè àtàwọn olódodo wọn ò jọ wà pọ̀ láéláé ipò olódodo ni wọ́n wà. wọn làwọn bá kiri sí dèkà ọdí aláwọ̀ tàlá ni wọ́n bá sọ díẹ̀ nínú àwọn ẹrú wọn yẹn dọmọlúwàbí ń jọ yẹn. mọ̀já ànàbí yá sallallahu alayhi wa sallam ababakar sidik wọn lọ bá ànàbí sallallahu alayhi wa sallam fàkọ́lá láàrún wọn nílò òjíṣẹ́ ọlọ́run tẹ̀rí mi lọ́dọ̀ ọlọ́run irú èyí tí mo ṣe yìí mi ní ṣe bẹ́ẹ̀ pé ń ṣe pé kò sí ohun tọ́jọ́ jẹ́rìí mi bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run hadith yìí nínú àgbọ́yé dáàmú ń bẹ́ẹ̀ òun ni pé a máa rí ipò tí ń bẹ fún abakar siddiq radiyallahu ta'ala anhu lẹ́ẹ̀nẹ́hu àtàkọ́ ọ̀lẹ́mẹ̀kù ọlọ́sọ ẹrú rẹ̀ dọ́mọ́njọ́ yẹn ó dẹ̀ sì ṣe kí ni ó túbá níbi èpè khawfa min Allah subhanahu wa lẹ́yìn tó fi ń payọ̀ ọlọ́run àti wípé nínú àgbẹ̀ dárí inú hadith yìí ni èpè òdodo. Ah ah sífàtàánì mùtàdọ̀dàtàánì ìròyìn méjì tí wọ́n jẹ́ wọ́ọ̀dù àná pọ̀sìtì ni látàjàtàmì àánì máa àbàdà wọn ò lè jọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láyé kán lẹ́ni òdodo lè yẹn wọ́n tún á ní elépè ní ọ̀ọ́ tọ́ba láàfáà lè yẹn kọ́yá kó yẹ lépè àwọn mí ò ní ànábì inú kù ṣépè ṣépè lọ́wọ́ á tẹ̀. àdìrí sí tànẹ́bí inú alẹ́ sọlá tọ̀sọ́lá tó ti rí ìrìn jẹnẹrẹsẹ̀ kìíní tí wọ́n lè ṣe sùúrù gbogbo dáwà rẹ̀ tó bẹ̀rẹ̀ ìpọ́dún mẹ́wàá afábà padà wá wọn ní kí ló dé nígbà àwọn òòlù ń kọ́ ọlọ́run òru dáadáa

ó lè yí padà ní kó ṣe dáadáa jẹ́ ẹni tí ń ṣe tẹ́lẹ̀ lọ ó ní ìtawà yẹn nì àná ẹ wa àbí ìjẹta wa tá a bá ti lásìkò mẹ́ta ó burú ọ̀kẹ́ náà ọmọ ìyá nígbà wọn fi ń kéwú lábẹ́ wa gbà yẹn ká ń wò pé à ń lo pò ń gbà yẹn ṣòkòtò wọn máa ń fò nínú ẹni tí máa ń hàn wọn lè mọ̀ èmi náà wà mẹ́. ní wàá tún wá lọ gbé sòkòtò rẹ láì wà ní. ọ̀wọ́ ọ̀wọ́ ṣé tèmi náà dá mi lọ́wọ́ yìí ẹni ẹ wá rí mi jọ́ gan ní òsà rẹ̀ ó ní àti ibi sòkòtò yẹn padà dé lọ́la òun lẹ̀ ń gbé sí. wọ́n ti àti pé sọ mí jọ yẹn kò ní da fáfá yìí bóòlù ni ó ṣe. màá tún kẹ̀dí lọ kíláàsì ń tún lọ pé ìjáde báyìí pé lágbájá o ṣé tèmi náà dá báyìí ọwọ́ yóò wá mìírí láì yóò wá mìírí ó ní tó yóò wí sínú nítorí kò tún padà wí jáde pọ́ lọ́wọ́ fún yín dáyà o torí àátún ká ìgbà bò tọ́. <laughs> kí ẹ wá pépè. ok iná ẹ ẹ fi sínú ni pé ọ̀rọ̀ jáde jọ mi. kí ẹ wá mú èpè. táwọn ẹ bá ti rẹ́ni tó dárúgbọ̀n já lóun náà ti gọ̀ táwọn ẹ wá gọ̀ báyìí nìyẹn àwọn ọ̀gá àtọ́ bá rí yẹn lọ́ọ́ dárùn gbàgbọ́ ah lágbájá náà tún ti fẹ́ kọ́. àti fẹ́ gọ̀ bí gàgà bí mẹ́ta kan náà pé kíni kíni ó ti ń pọ̀ kí èso náà bó ṣe ìyẹn náà ọba gbé àdá ní ọba gbẹ dànù wọ́n á lè pé èpè pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa ń jà o máa ń jà wọ́n á ti ṣépè tó ẹnìkan tí èèyàn ti ṣe fẹ́nìkan kó kó dùn wọra kó ṣépè fún yẹn bóòlù ní ọ̀la dé ní bàtà wa ń dáhùn gbọ̀n náà sí dáhùn fàtòkòtò ọ̀hún òkè àìwá níyẹn ni ó ti fà sókè tó ti da sí tẹ̀lé sábà wa wọ́n ti á ṣépè lù wá gbogbo àwọn elépè ẹja rántí ọ̀la òní la ẹni tá a ti pè fún ó dájú pé ó gbọ́dọ̀ yapa tó yóò wù àti òdà gàfíà wọn á sí kíni á fi yèdénú á sọdọ àfún tọ́ bá á lé títí ìyẹn pé tó ọlọ́nkọ́ bá ní fún ní ìdáyà hmm. ọlọ́nkọ́ bá ní fún ní ìdáyà tọ́ bá rí pé tọ́ bá sókè yóò ó wí sínú wọn làwọn kó sọ́wọ́ àwọn ọ̀gá àwọn kan gbà láwọn wà nílẹ̀ lárúbáwá ìyàtọ̀ lágbára lọ́fẹ́ fi jẹ wọ́n bí wọ́n fẹ́ sọ pé yẹn ó tún dẹ́wọ́ kan sí àbí nǹkan kan wọ́n fẹ́ fèèlì yẹn bákan bákan ni wọ́n tún kọ nóòtì lórí bí ó sì fèèlì yẹn lọ́wọ́ wọ́n á sọ fún wọ́n wí sínú jẹ̀dá fún lọ ẹ wọ́n bá ti rí báyà wọ́n ó sì mí sínú. náà ní sinú lẹ́sẹ̀ dáadáa mo sọ wí bẹ́ẹ̀ fún lọ ẹ wọ́n ní báwọn ṣe wí síta yìí pé jẹ̀sán kùmọ̀ láwọn kẹ́ra àwọn wí sínú pé àwọn ò ní sẹ́lẹ̀ ní rárá táwọn bá tó ti sí ní àwọn tó wí. torí bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ afẹ́fẹ́ o wọ́n ní jósì o kejì ti parí jósì o kẹta tún tẹ̀lé ẹjẹ́ àwí àdìsẹ̀ ọ̀kẹ́ tí ń bẹ lábẹ́ ẹsẹ̀ yẹn náà àdìsẹ̀ méjèèjì ká tẹ̀lé kákún yẹn gbé ìpè kan. wọ́n ní ojú ọ̀nà títún sọ pé kéèyàn máa tún ṣe pé ṣe lánàá lọ táwọn mi máa ń wí. irú Máíkẹ́lì oró yóò máa ṣe pé fáwọn àfa á ṣe pé fáwọn ẹni ọlọ́run lórí fábíà ayé hadé tí ń bá oyè òmìnú náà tí ọ̀gbọ́ yé. kánú àwọn àfa àwọn kì í ọmọ kẹmú wọn súnmọ́ ayé àwọn wọn ti dákùnmí náà láàyè hadé ìta ìwọ náà lọ sọ pé fábí ẹ ẹ fábí ayé hadithi báńdàkù mìíràn ọ̀n àzàkù mìíràn lọ́ọ́ yìí haditha ọ̀yà súnmọ́ rẹ̀ ọ̀sẹ̀ ni ó sòdodo ọrọ tọ́lọ́hùn hadithi tọ́lọ́hùn fi tira rẹ̀ yẹn ń gbọ́. ayé amínà tó akéde kan bí azal hadith súnmọ́ rẹ̀ èyí tó rọ ni nínú sàárè rẹ̀ ha irun tó ń kí ọmọ wá dìtì náà lọ tẹ̀lé pẹ̀lú pé bẹ́ẹ̀ ṣe bá ní mo ti ń já dìtì náà nìyẹn kéèyàn máa kẹ́ni sọ pé láàánú kò lọ kéèyàn máa wí ee àbí kéèyàn sọ ọlọ́run kò bínú sí yọ wọ ní ha ìyẹn tó lágbára díẹ̀ o wọn ni hadassah ni muslim. hadassah ni muslim kọ́ hadassah ni hisham àkọsílẹ̀ dàda àmì hadassah. أن سمرة قال قال النبي صلى الله عليه وسلم لا تتلاعنوا بلعنة الله ولا بغضب الله ولا بالنار. طب مسلم حدثنا ọsọ wípé hisham sọ fún wa ibà látọ̀dọ̀ Qatada Qatada náà lọ́wọ́ látọ̀dọ̀ alhassan hassan lọ́wọ́ látọ̀dọ̀ samra radiyallahu anhu samra wa náà ní sọ̀tàn láǹzọ̀ báyìí pé la tatalaa'anu bi la'natillah ẹ má má máa ṣe pèlè la yín pé lánàá ò lọ ọlọ́wọ́n ọba ni ibi dẹ́ni ọlọ́wọ́n ọba jẹ́ tiẹ̀ ẹ má wí bẹ́ẹ̀ mọ́ o ẹ má fi bínú ọlọ́wọ́n ọba tọ̀rọ̀ pé ọlọ́wọ́n bínú sí ẹ má wí bẹ́ẹ̀ mọ́ o yọ wọ ná ẹ má wí bẹ́ẹ̀ mọ́ o hmm, ẹja ẹja tẹ pọ́ọ̀sì ńlẹ̀ yẹn alùsùn náà lè pinẹ́ fẹ́ni tọ́lọ́wọ́n bá pinẹ́ fún o tó di yẹ tọ́lọ́wọ́n bá sọ pé lágbẹ́yà báyẹ̀ ọ̀wọ́ ná alùsùn náà ó wí o sádìsì kan bá rinlẹ̀ bí ironísì ẹni sókòtò yẹn bá ń wọlé wọn sọ sọlá ń sọ wípé ohun tó wà lẹ́yìn kókósẹ̀ tí sókòtò yẹn bá tún débẹ̀ wọn fi nà ẹ rí iná ẹ̀ lànà sọ sọlá ń pè á wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ pé àfẹ́ bá jọ yìí. bàbá olówó kan gbà mo fi wà ní sẹ́rin ọwọ́ akírun pẹ̀lú wa ní mọ́sálásí ọwọ́ adi láàárọ̀ wọn sá sọ̀rọ̀ dé wọn ní sórí àbá mo ti máa ń láìkì lẹ́kọ̀ọ́ rẹ tó ṣùgbọ́n nǹkan kan tó kàn ba lẹ́kọ̀ọ́ rẹ jẹ́ òun ni pé bí gbólóhùn bí ẹnìkan máa wọ náà kankan tó ń sọ yẹn yẹn gan ni mi láìkì mbẹ ṣé èèyàn lè sọ pé ẹnìkan máa wọ náà kò bá jẹ pásítọ̀ kò bá aa ah, wọn lè bá ajá làjẹ ẹni tọ́lọ̀ ń bẹ ìpín náà fún ó di dandan fún mùsùlùmí ká dẹ̀ má gbàgbé náà àwọn ẹ̀wọ̀n akéde Islam lọ́wọ́ tọ́lọ̀ ń bẹ sọ wípé ìyẹn kẹ kèfèrí ni ìwọ náà gbọ́dọ̀ pè kèfèrí tọ́ bá ní èsè kèfèrí ìwọ náà ti di kèfèrí. ẹni tọ́lọ́ ń bá pín náà fún àpè fún ẹni tọ́lọ́ ń sọlá gbọ́dọ̀ pé mọ́yà ń sẹ́kọ̀ọ́ ànil hawa in huwa illa wahyu yuha. ẹni tọ́lọ́ ń sọlá máa sọ wípé ẹni náà ni àpè lẹ́ni náà kárọ́ kìí sì wọ́n da àpè fún rẹ ni. bá kú ní ìsìn ó kú sórí ìgbàgbọ́ a sì mọ dáadáa mọ́. sọ ni pé nẹ́rì ju lẹ́hùn à ń kàn fún. àgbẹ̀rọ̀ sọ lágbájá wà níbi tí wọ́n wà wọ́n ti bọ́ sí àlùjáná yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí. a sọ pé nẹ́ẹ̀rì ju wùlẹ̀ o à ń rẹ̀ kàn fún un nípa pé dáadáa la rí táàfà yìí ṣe tó fi jáde láyé níta àwọn táwa máa ń rí. wọ́n bá dẹ̀ kú lórí ẹ̀ṣẹ̀ ní wọ́n sọ pé nẹ̀káàfù à ń páyà lé lórí nẹ̀káàfù àlè. àwọn àlè sọ sáà ẹ̀rù ń bà wá lórí ẹ̀kọ́ má ti pinnu ẹni ọwọ́ tí wọ́n bá kẹ̀dí kọ̀tà rẹ̀ kọ̀tà ń láyé pé téèyàn bá gbé kọ háyú bíi háràhárà ní ìsìn tó ń jẹ́ kọ mùsùlùmí kò dẹ̀ kírun táà ní kírun síra tó bá kú á kírun síra èmi dé àwọn àfọ ò ní lọ ọbẹ̀ láwọn àfọ àti wọn bá mọ́ mi àwọn tí ó lọ bí àwọn ọmọ kí ó kéékèèké àwọn lọ bẹ̀ tiwọn tí wọ́n fẹ́ kọ́ ohun tí wọ́n lọ ká tí wọ́n bá débẹ̀ àwọn yẹn ni wọ́n lọ torí tàbá gidi tí ò ní kọ sẹ́ńbí kí ó jọ́ kà tọ́ba dọ̀hùn tọ́ba lọ ajẹ́rì adẹ́ ṣàjá àwọn èèyàn lórí láti ní kékeré wá ní. ṣé máa mú sí mi lọ ni máa bá gbogbo ohun tí ń bá lọ nígbà lọ́sọ̀ọ́yà kẹ́ ń kó àfọ́ òdìdí àfọ́ àlú àfọ́ pàtàkì báyìí onísùn náà lọ́kẹ́jọ́ la. wọn ò ní fi

nkọjá lọ ní kìlómítà títẹ wá wà wọn bá tẹ pé ah àtẹ̀dúgbẹ́ fọlọ́ gbogbo ọgá ń sàṣàrò lórí ẹni pé ta ni ọ̀ṣáájú kírun àdúgbẹ́ fọlọ́ ìyẹn bá ní ah ah ah gbogbo tó lẹ́yìn àjẹrí tó fún àdùrù gbọ́ òsínwó ní ìwì wọn ẹ̀ gbọ́ àbá ẹ̀ máa fi wájú ẹ̀yẹ ẹ̀ káfọ́ wájú ẹ̀ kírun fún wájú eré mo tá à ń retí ẹ̀ pé kájẹ eré nìkẹ́ kákẹ́ máa lọ wọ ojúlẹ̀ lásẹ̀ wọn là fáwọn fáwọn sí ẹ̀yẹ ẹ̀ ó délẹ̀ mo ṣe sọ tó wọ́n ní bá ọ ti ẹ̀yẹ mi kí ni ń wí pàtí alákọ̀ọ́kọ́ ẹ̀kejì ọ̀sàmọ̀sọ̀ láti ibrahima tó bá ti débi ẹ̀kẹta alámọ̀kùnrin làwù wọ̀rẹ̀hámọ́mù ojú sí bẹ́ẹ̀lẹ̀ ibi kábàlà kẹta ojú sí bẹ́ẹ̀lẹ̀ kẹrin ojú sálámọ̀ sí ẹgbẹ́jú lẹ́ lọ́wọ́ ojú ní kòtò. torí bẹ́ẹ̀ jẹ́ kí gbogbo owó kó pé pérépéré ni ọ̀rẹ́ pé ǹgbọ́n bẹ́ńbẹ́ ti gbín ṣòkòtò náà ti fòókè ìmọ̀ tó wà bẹ níkùn kéwù ń bẹ lọ́pọlọ. ṣé ike ni ọba kíyàn wí lójijì báyìí yẹn máa fọ́ ni ẹ dákun ẹ já gbìyànjú rẹ o. sọ nípa bẹ́ẹ̀ ẹni tọ́lọ́run bá pín ẹfún àpín fún ẹni tọ́lọ́run bá sì fi àlùjànnà ẹ̀fún àpín fún. sáni bá sọ pé lágbájá ẹni náà ni mọ bá ni ti yẹ wọn bá sọ pé ní àlùjànnà ní àwì bẹ́ẹ̀ náà àwọn fúláwá ń kìlọ̀ fún wa pé ẹ má máa ṣe pè lẹ́ra lọ kọlọ́run òbí jìnnà sáà náà ọlọ́run káwọn máa wí bẹ́ẹ̀ mọ́ o pé ọlọ́run kò bínú sí ọlọ́run ó bínú sí ìwí bẹ́ẹ̀ mọ́ sọ̀rọ̀ yẹn pé yọ̀ náà ìwí pé pé ọlọ́run ọ̀sẹ̀bi le àbí ọlọ́run bínú sí àbí kọ́ máa sọ pé ọlọ́run mú wọn náà wọ́n máa wí bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká ka ẹyọ kan yẹn náà ká dúró náà. حدثنا محمد قال عبد الله بن محمد قال حدثني مروان بن معاوية حدثنا يزيد بن أبي حازم عن أبي هريرة قال قيل يا رسول الله ودع الله على المشركين قاتل يموت لعنة لعنة ولا يبعث رحمة حديث يليه اخترئوه وخلدوه في أذهانكم ẹjẹ àgbà lágbàkà gidi kádẹ̀túnjó kó pẹ́nu làákàyè wa ká lọ ha ẹ̀rí pé lè ẹ̀rí hadithi tí ó sì lálàáfíà ni ó wà nù sahih muslim nínú alibiri wasila kèfèrí sálẹ sépè fún kèfèrí sálẹ sépè fún muhammed hadakana ọba àsọ̀rọ̀ ni abdullahi bin muhammed yẹn náà bá a pé marwan bin muawiya. wọ́n sọ fún wa pé yazid zọgbọ́n ìwà látọ̀dọ̀ àbí hazim àbí hazim náà zọgbọ́n ìwà látọ̀dọ̀ àbí ìhòòrọ́ radiyallahu anhu ya rasulallah eré ojisi ọlọ́run ó di ọlọ́ha alal mushrikin ṣépè báwọn fẹ́ bọ́ wọ́n ní wọ́n lọ bó jíjẹ kéwù ńlá kan ní ìyẹn máa ń ń gbàgbé mo fi ní lọ dé dáadáa náà àfa apá àkókò tí ládàá fi bẹ̀rẹ̀ hálíkọ̀ yìí akẹ̀dẹ́rẹ́ yẹn lọ kánò pé wọ́n lọ kó tíra wa ẹlòmíì tíra tíra kò gbé wálé kí ó mọ́. agbọ́ táwọn míì tí wọ́n lé pa báwa dáa ti ń ké lọ́wọ́ torí táwọn náà bá ń wo àwa náà lè máa fẹ̀mí tọ̀ irú eléyìí tó ti gbìyànjú yẹn dá tíra nìyẹn lè ṣe irin irin sí báyìí kí ó pé àdéhìí tó gbọngbọ́n dé ọ̀yẹ́ kí yẹn gbàgbé lélẹ́yìí o yìí sì máa ń yá sí wa lẹ́nu jù pé bí kéfèrè ni ẹ̀fúnlẹ́gbẹ̀ẹ́ wọ́n ní wọ́n sọ fún jísọ̀ lọ́sọ̀ sọ́lá wípé ó di allah ala al-mushrikin ṣépè fáwọn ọ̀ṣẹ́ bọ́ wọ́n sọ sọ́lá ń sọ báyìí pé inni lamọ ọ̀bọ̀ àkùlà àná ọlọ́run ọ̀rẹ́ mi lélẹ́ pé hànàlá walakin bọ̀ ẹ̀ sọ̀rọ̀ àná ṣùgbọ́n ọlọ́run gbé mi dìde ọ̀rẹ́ mi kí n jáàánú ẹtì ìpáyà náà sọ pé ọmọ àrùsànnáka ilá rahmatan lil gbogbo ayé yẹn sí ọ̀tẹ́lẹ̀ mẹ́ bẹ́ẹ̀ ló fi jáde pé iṣẹ́ tó jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó mú wa kìí sọ onígbàgbọ́ òdodo nìkan ni ìtọ́ọ̀bù yẹn dojú kọ èyí tó dé àwọn tí onígbàgbọ́ gbogbo ìgbà wọn máa ń sọ fún wa ike àyà mùdásírù yẹn náà ti tó fún wa fáwọn tó bá wọnú sákọ̀rù tí wọ́n bá sọ pé máa ń sẹlẹ̀ kakó fi sákọ̀rà kí ló mú yín wọnú náà sákàrù ọgbọ́n òlẹ̀ dáadáa bí wọ. wọn á ní bẹ́ẹ̀ ni lámùnẹ́kùn mìnàlùmùsọ̀lì àwọn èkìrùn ṣé mùsùlùmí ni wọ́n ni. àti àbá báwọn ẹni tí èdè mùsùlùmí yẹn náà sọ̀rọ̀ pé wàá kírun tọ́ba ti alóhùn òkè ànìkọ́ kókókó wí gbólóhùn ṣàhádà. wọ́n á kà lọ́wọ́ lámẹ́kùn nùtẹ́yìn mùsùlùmí kì í ọ̀kúnnà ní ọ̀dọ́ màlúfà ìdí àìfàlà jẹ. àti ẹni tó jẹ́ kébèrè kí tún máa sọ fún pé ó sànú abẹ́rẹ́ kébèrè ni ó á máa sọ fún pé ń tẹnubalẹ̀ sọ̀rọ̀ ọlọ́rọ̀ àgbàgbé ya má sọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ́ ìfẹ́ dídẹ̀ bí sí ànẹ́bí ti jẹ́ iṣẹ́ gbogbo ayé nìyẹn omi ẹ̀ pé ọ̀rìn yá àdúgbò tí ò wégele nìyẹn ọ̀sọ̀ fún ṣe pé ta ni ọ́ láti pé síwájú ta o sì jókòó níwájú ta orí ọ fara mọ́ ni tí bá ti lọ pé ah àǹtí wọ àfa kí ló dé àfa ẹ mo fẹ́ sọ pé kẹ́ mọ́ máa gorí káàkiri ẹ ṣé mùsùlùmí ni mí ni ẹ bẹ̀rẹ̀ wàá ṣe mùsùlùmí náà ọ̀dà kẹ́ máa pé wọ́n wájú wọ́n nígbà wọn ní ká sọ̀sẹ̀ láńkọ́ sí pé fún àwọn ọ̀ṣẹ́ bọ̀ ọlọ́run ní ìní làwọn ọ̀bọ̀ àtúlẹ̀ wọn ọ̀rẹ́ mi pé kí n yẹlé pé wọ́n láyé kí n bọ̀ ẹ́ àná ṣùgbọ́n wọn ọ̀rẹ́ mi kí n jẹ́ kí ni o kí n àgbẹ̀yìn dábàá nù hadith yìí òun ni pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam aláàánú ni fún gbogbo èèyàn àti fúnjọ rẹ̀ kódà ó tún jẹ́ aláàánú èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àná sọ̀sálà tún jẹ́ fún àwọn ẹni tí wọ́n ọ̀sẹ̀ sí rẹ̀ wọ́n ní nítorí òjíṣẹ́ ọlọ́run ọba òfin máa ṣépè ọba ṣépè ni àwọn tó padà gbà nù ọdẹ wọn bá ọba ti pépè gbogbo àwọn àfa àwọn mọ́rù gbogbo àwọn àfa Khalid ibn nǹkan má ní gbàgbé mi ṣebí ogun tó fọ́ mọ́ àwọn mùsùlùmí lọ́wọ́ tí àtúntò sẹ́lá tí wọ́n lù sí ẹni tó jẹ́ jẹ̀míjẹ̀mí wọn tó lágbára jọ wọn ní Hamza ọ̀nkù wọn tó lù sí ẹ̀ níbẹ̀ inú ẹni tó dé ogun ọfọ́ mọ́ wọn lọ́wọ́ sáfà kádùn wàlídìí wọn ò sí níbẹ̀ ní káńsọ̀ sálára di akéèpé mọ́lẹ̀ ń bẹ̀rẹ̀ ó ti mọ̀ pé ìkẹ́ ọlọ́run yóò tún lépa bá àwọn afáwà kálẹ̀ ìkẹ́ ọlọ́run ó lépa bá àwọn afáwà ẹ̀mẹ́rin ọdún kàtọ́. tọ́tọ́ níbẹ̀ káà náà máa yẹlé pé pápá jùlọ ẹni ọba wà láyé sílámọ̀ tí ó kẹyìn ọ̀rọ̀ rẹ̀. ọlọ́run ọba àlejò ọlá kó ṣàtúnṣe wa ọlọ́run jẹ́ kí bẹ́yìn kálukú wa ní ọ̀dà ọlọ́run kó jẹ́ apẹ́ lórí ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run kó tún wa ṣe kó tún àwọn aláṣẹ هذا وصلى الله وسلم وبارك على محمد كانت أسئلة الأول الثاني الثالث الرابع الخامس السادس السابع نعم الأول تفضل نعم السلام Thank you.

wà ń fi ẹnu àbẹ̀yẹ káàkiri tó fi ọmọ omi bá jẹ lọ́mọ kiri ọ̀sẹ̀ òní lọ. Orí pé ọ̀rọ̀ lọ fẹ́ kó lágbára. Báyọ̀ bàbá lọ ló gbọ́ ọ̀lẹ̀. Àwọn ọlọ́pàá yìí ilé ìfẹ́ lọ́wọ́ wà Ilé ìfẹ́ wọn máa fi mú bí ìbá ní ìlú bí ìbá ní ìlú. Àwọn òkúta mi máa kalẹ̀ mú wọlé pé lápò nílò pé wo àti fa ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ dájú lò ó tó lè ó sì ọ̀hún òwúta máa ìwà àbùkà ti fẹ́ gbé àwọn ọ̀rẹ́ ẹ̀ bá máa tó ẹ̀rọ tó lọ́wọ́ fún bíbí wa ni pẹ̀lú pé wọ́n wà sí ọ̀tá àti wọlé pé. Gàtìkànà ẹ̀rí ìpè tí òjijì ọlọ́run sọ̀lọ̀ àṣálá tó tẹ́ kí ni yọ mọ́ ìpè pẹ̀lú wáyé ni. Àmì ẹ̀ ti tẹ̀wọ̀n fáyà àti kọ́kọ́ sọ ń pa tòjúṣe ọlọ́wọ́ àwọn dàbí rẹ̀ àdúrà wa ọ̀jà àdúrà ànẹ́bí èpè wa ọ̀jà èpè ànẹ́bí tẹ̀wọ̀n pé àyà ìgbẹ̀yìn sátù nóòrù tọ́kọ pé láti jà ló dùn á lè ka dùn ẹ bá rí fún bá méjèèjì ké tó bá ànẹ́bí jáde fi wé tẹnikẹ́ni. ẹni tí ọba ti ṣe pé fún yọjà kó sọ̀hún nídìí ẹ̀ pẹ̀lú wa tó ti yé wa ipá níwà fún wa láti ṣe pé ọyọ ha àbákẹ́rẹ́ ńjọ yẹn. ó sì gbọ́dọ̀ já sí pé nìyẹn ṣe nǹkan tó burú báwo bá ti sùn sí kí ọjà lọ sàlá ni òun ti bẹ́ẹ̀ ẹ ohun tó jíjẹ ọlọ́wọ́ bá sọ. ẹ sì rí pé ńjọ yẹn àárí kọsọ fún láyé pé náà ẹ ṣe pé fún lágbájá torí wọn ti in huwa illa wahyu yuha irú àwọn ènìyàn orin ilẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ àwọn ẹni tó ń sọ pé àwọn oníjẹ ìjọ máa táwọn lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ fún wọn wọ́n dọ́nà ẹ̀ báyìí wọ́n bá pa wọ́n pa wọn wọ́n sọ sábà ń ṣépè fún ọ bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá ní di ajá rẹ̀ sí kí ni ó padà pa gbogbo àwọn yẹn wà ṣùgbọ́n ìgbà wọn sọ sẹ́lá pẹ̀lú wàhíì ọ̀rọ̀ bó ti yé nísìnyí àwọn yẹn lẹ́tọ̀ọ̀sì ló ti yé ṣùgbọ́n àwọn àfáà tó máa ń lo eléyẹn níbi àwọn tábàrí pé àbùsí yẹn kojú yẹn nípa àlùkòlóòtù kan máa ń ṣe irú kéèsì àwọn ọ̀rọ̀ àwọn fẹlẹ́sì nkankan ọ̀rọ̀ kódòsù kò sí kódòsù wọ́n máa ń fi àlẹ́ kàbíyì èpè ní ti ọlọ́run mú ọ ọ ọba nìyẹn bíyé ṣùgbọ́n ọ̀sá ọ̀sá nídìí kéèyàn tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn àfáà lórí ẹ̀ ọba nìyẹn bíyé nípa kùnúùtù táwọn àfáà máa ń ṣe kátẹ̀ ní kíkùnúùtù kù gan-an yànnìkẹ́rù ìjà ìṣàrẹ̀ àti kò dáa kó gùn níbi pé ẹ̀yìn ọmọ á sọ ní mẹ́sàn-án mẹ́wàá tí nǹkan bá fojú ẹ̀ dáadáa pé ààbò tí hẹ̀ fún wọn ṣe fẹ́ sìn báyìí wọ́n fẹ́ jọ ọrú kéèsì tó gbóná rírírí bí ètò àwọn méje tí wọ́n pa ẹ̀ ìyẹn lè ti fi náà. ẹ̀ka ló sọ fún mi àlékà ọ̀dà akọ rírì ọ̀dà akọ wáàlì gbogbo wọn ló wí ó kà wọn báyìí gbogbo nǹkan ẹ̀ẹ́dẹ̀ẹ̀tẹ̀ mọ́ wọn lára ààrẹ ti gẹ̀ẹ́sì so tí kọ̀ǹdíṣẹ̀ tó bá wá bẹ́ẹ̀ mo rò mí lẹ́la àwọn àfáàwò ni àwọn kudus kan máa ń ṣe nípa kéèsì ọ̀rọ̀ ó ṣe kudus kò ṣe kudus. ṣùgbọ́n ọlọ́pàá wọ́n fẹ́ gbowó kò tán àbó ní wákàtí ta fẹ́ lọ ló ń bì kẹ́ wọ́n dẹ̀ ti wé sí táìmù wa káwá torí ẹ̀ ká sọ fún wípé àtọ́bọ̀ lọ́rùn ẹ̀ kí ẹ̀ má ti rẹ̀. ìyẹn tẹ̀lé máa sọ wípé tọ́rọ̀ dáadáa bá kú lẹ́nu tán ọ̀rọ̀ burúkú ni máa ń kú ó sì yẹ kó sọ́ra pẹ̀lú iṣẹ́ ń ṣe yìí gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tí ó ṣàjọrọ̀ tó tóbi ilé ọ̀rọ̀ sọ ni lára wọn ni kéèyàn máa sọ fún pépè ká máa sọ. àwọn obìnrin bẹ́ẹ̀ ti ń bàtà lọ fún táwọn ti fọ ọgbẹ́ ti tàlà lé lé yìí wọ́n á ní pé báwo làwọn tó fẹ́ kírun sókù lára ó ti fọ́. ẹ ò tọ́ bá yẹ pa wí nítorí àwọn tó fẹ́ kírun sókù lára lè wí eléyìí ṣe ìtúfọ̀ tí ó ṣẹ̀tọ̀ ìyẹn ṣẹ̀tọ̀ bẹ́ẹ̀ náà. ẹ̀ náà wà níbo mi náà lè wá sábà ti lè bá ọ̀rùn kó wa ẹ wo gba àwọn ẹnìkan ni wọ́n máa ń pọ̀ lórí wọn yẹn kò lè jẹ́ ju àwọn tó wà lónìí kan yẹn nígbà wọn ti mú táìmù pé táìmù báyìí la máa ṣe sọ́lá èrò lè pọ̀ nítorí ẹ̀ náà ṣùgbọ́n àlè gbókùn kò láyè ká lọ síbòmí o àyàfi tí ọba títẹ mùsùlùmí lu yẹn ló ọba ìgbọ́n wọn lọ fi títẹ kèfèrí àbí wọn ò ní kírun sí lámẹ́gbà yẹn á gbé lọ síbi tí wọ́n ti kírun sí lọ́wọ́ àná. tọ́ba jẹ́ lè gbọ́rọ̀ nítorí okùnfà yẹn ọ̀dọ̀ òkú làárọ̀ tààrà sọ táàbì sí tálọ̀gbé jù sọ́hun nú bẹ́ẹ̀ náà lọ́rọ̀ sọ ó nídìí ẹ̀ ọ̀dẹ̀ nídìí kérò pọ̀ lórí ẹ̀. wọ́n lè fàsìkò lẹ̀ dáadáa táwọn èèyàn fi pọ̀ nítorí sùmọ́rọ̀ lẹ́yìn ẹni pẹ́ ju àyàfi tá a bá ń retí àwọn bóyá àwọn kan tí wọ́n ti jọ́ lọ́lá kan tó jẹ́ afá gidi láti fi wọn dúró déédéé kan àti kí wọ́n wà ńbẹ. sẹ́yìn kó tún ní í ṣe torí tí ọba ní í ṣe ni àníní hadith yẹn ogójì tí wọ́n nígbàgbọ́. tó ti ń sìn tọ́ kájẹ̀ ní táwọn náà bá dé wọ́n ti kírun tiwa wọ́n lè tún irun tiwọn wọ́n lè tún kírun tiwọn náà táwọn náà tún kí wọ́n sùn kí nǹkan wọn ló ti jáde láyé lóru àwọn dẹ̀ ti palẹ̀ mọ́ òjijì ọlọ́run ló jẹ́ tẹ̀ sọ wọn níbẹ̀ àwọn òfin káwọn bá kó sùn káfọ́ òfin wù sùn káwọn má jì ọ́ òjijì ọlọ́run ni ẹ tọ́ka mi sí sáré rẹ̀ ọdẹ lọ́wọ́ ti sọ̀rọ̀ àmì sáré rẹ̀ ó kírun sí la wọn wá ní sáré yìí àtàwọn yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí ìgìdá òkùnkùn ni ṣùgbọ́n mi tí mo kí yìí ti dì mọ́ ọlọ́run ti ti mọ́lẹ̀ sọ̀rọ̀ sí ìkàgbọ́n ọ̀hún wọn ní téèyàn náà bá dé bẹ́ẹ̀ téèyàn náà máa ti sọ láàyè ìyẹn lè ṣe. wọ́n sọ pé bí bá ti jà wá sí téèyàn lè ìyẹn lè kí dáadáa ìyẹn lè kí dáadáa. àwọn obìnrin lè gbé ẹgbẹ́ bá a fún àwọn àgbẹ̀ wọ́n rí pé ojúṣe àwọn ènìyàn láti sọ owó wá láti mójú táwọn wọn ti fà àwọn obìnrin lọ kó dàpọ̀ mọ́ àwọn àti òdà fún àwọn òwe táwọn sáà ti lọ ta àwọn tí ní ìjọ wáyé fún un tó bẹ̀rẹ̀ ọkùnrin tẹ̀lé pé obìnrin nìkan lọ́yẹ kó máa mójú sọmọ pé táwọn bá ti gbowó wá sí tọ́ ọ̀rọ̀ ni àwọn obìnrin sọ yìí o ọlọ́run ní ar-rijalu qawwamuna 'ala an-nisa àwọn ọkùnrin ni wọ́n jẹ́ alákòóso olùdarí alámòjútó lé tẹ́rọ̀bìnrin lẹ kódà bí ọba tí ìlọmọ ẹni tá a máa tún ṣe láéláé lóbìnrin tíyẹn bí lọ sáwù. láàrin oṣù kan ìyàwó èèyàn á ti wọ̀ra kó tó dé a ti bàjẹ́ tí ó ti fẹ́ máa sì di báyìí. ọ̀yẹ̀ pé téèyàn bá wà lé lójoojúmọ́ ẹ̀ kò sí kí èèyàn má rí mistake téèyàn ọkọ rẹ̀ ti lára ọkọ ti mistake lára ẹ̀ lójoojúmọ́ làwọn ní bóun náà máa rí ọmọ bóun ni ó sọmọ yẹn. wọ́n máa ń sọ pé kẹ́ wà nù ọ̀dọ́ rẹ̀ kí bọ́rọ̀ bá nìyẹn di yé a ní ìdí àti mójútó torí àwa táwa bá ṣe káyì tiwa òun ó sì ti mẹ́gba káyì tiwa ó ṣiṣẹ́ ẹnì pa àwọn obìnrin míì níìsì mí ọmọ máa lọ tọ́jú ẹgbà ọmọ tí ó sì tó lù kìtì fọdún mẹ́wàá amẹ́gbà á máa fi lù. ẹ̀ tó lè jẹ́ bàbá nì ìyẹn ò ní ìdí ẹgbà kankan lẹ́yìn kí wọ́n sọ wípé ẹ Abdulrahman tí mo bá mú ẹ tọ́ba ti rí báyìí apalọ́lọ́ ni tí èèbá sẹni tí ẹ̀kọ́ ti jẹ́ káwọn ọmọ wọ̀ra wọn ti yàyọ̀ kọ̀rọ̀ èèyàn jọ wọn máa yọ èèyàn sì máa fi ojú ìbínú lẹ̀ àwọn yẹn sábà máa ń gbọ́n yọ máa yọ bí kí yẹn fẹ́ jẹun kí yẹn fà mọ́ra ẹ̀yà wá jẹ wá jókòó tì mí ti di pé ra kẹun báyìí wípé àyíṣà káì á sọ̀kù ni àlẹ́ tíkẹ́ẹ̀tì gbogbo orú àwọn nǹkan yẹn ọkùnrin ló o àti pé ìbáwá ti ń wájẹ ìwà àbúwọ́ lọ́mọ bó ti máa mójútó ọmọ yẹn wàláhì kọ́sà máa ń bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ káàkà pípọ̀ nínú àwọn ọmọ wọn ti wọ̀ra wọn ti di jákujáku pẹ̀lú ṣèṣì yẹn lórí a ti dá àwọn obìnrin dá ṣé kákẹ́ kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ bí wọ́n gbùdù sí náà nìyẹn kọ́ ọmọ ní nǹkan ẹ̀ máa fi nǹkan lé lẹ́nu mọ́ pé èèyàn àdábà rẹ̀ obìnrin ọ̀lágbára rẹ̀ ìgbè kìíní yìí ò sí kọ̀tọ́ ọ̀yà ṣe báyìí ọ̀yà má ọlọ́run ọba àlejò lákòókò èsì wa tí ìbá ta àwọn obìnrin tó bá jóbìnrin ẹ̀ sà ẹ wo bí irú ìyá Imam Ahmed rahimahullah òun ló fa ni Imam Ahmed ti ṣe lérí pé sáà àwọn òní níyàwó tàbí tí àwọn bá tó jáde láyé wọn ò sì mọjọ́ bí yóò tó kú ìyá ọ̀sà rẹ̀ tí wọ́n fi sọ pé tọ́lá àwọn ọmọ pé táwọn bẹ́ẹ̀ níyàwó dáadáa ìyá àwọn ó dínkù bó tiẹ̀ ló ṣe obìnrin ò ní gbà ó lè sọ pé ẹ kúkú fọmú ya yín gan-an. wá ìyá yìí ló bí mi ni wọ́n fi rí mi fẹ́ yóò ní ẹ eh, ọ̀sán ẹ bá kúkú fọmú wọn. ọwọ́ ajá sí pé màmá amadu lẹ́yìn ìgbà tí wọ́n lé lógójì ọdún nìyá tó jáde láì ìgbà yẹn wọ́n tó fẹ́ yà ọ́ bẹ́ẹ̀ náà ni ìyá ìmáàmù ṣàfihàn àwọn yẹn ẹ̀sà òun ló sì rọ̀bà ọmọ yẹn náà tó fi jẹ́ àṣì. tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin dáhà ní dọ̀ìfàt ọ̀lẹ́ ni wọ́n. kódà lè lásà fi ṣẹ́dí tí ẹ̀ bá torí kí ó fóbì mí ìtọ́ba wọlé náà olódò ni wọ́n máa yá. ọ̀lẹ́ ti kásá lẹ́wì tẹ́lẹ̀ o wọ́n fi wọlé tán báyìí yọ ọ̀yà òkò ọdún débi pé. ọ̀dẹ̀ ti sábàbù sábàbù yẹn adé á le òun náà ní káyì kó òjé ń sùn ń dà mí láàmú bí làákà yìí ṣe ń lò wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ nì. kọ́ wa sọ pé ó ní da ọmọ òní bẹ́ẹ̀ ní kókó kọ́lọ́wọ́ bá àlejò alákọ̀ọ́sà. wọ́n ti sọ pé ẹ̀gbọ́n mi ní ọ̀gá bàbá lánàá. bẹ́ẹ̀. pé rọ̀jì náà rọ̀jì ni bàbá mi bẹ́ẹ̀ni wọn táwọn afáǹsọ náà nìyẹn pé àṣẹ tọ́lọ̀ ń pa wá sí pé àyìnbó yẹn zàgà nẹ́ẹ̀ka mi náà ṣe ẹ̀tọ́ nínú ọdún ọ̀sẹ̀ àyè. ọlọ́run ni a ti pè mo sì lè wí mẹ́ẹ̀ pé ẹ ṣe pè ṣe ádàn ntọ́wà nù lànà ni àwọn òbí láàyè mi náà ṣe ẹ̀tọ́ nù. náà.

ó dé wà nù hadith pé wọn á kà kọ́lẹ̀ kó ṣe mu ó fi bàbá pé kò lè má ṣe náà ó ti tán fàánù náà náà. náà tí bá ń ka kúránì lọ lélẹ̀.